ṣe ta ló ń ṣe wá mò ń bèèrè ni tá ò fi lè dánú rò tá a fi wà lójú kan láàrin máa lọ etí kò máa lọ president alágídé buhari máa lọ. àkàndá àlóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. káàbọ̀ bẹ́ẹ̀. wọ́n ní ní bàbá irọ́. wọ́n ní wọ́n pé. ṣùgbọ́n tàbí ìlàrí mọ́ ẹ̀. ọlọ́jọ́ yẹn bàbá. ọ̀rọ̀ tó ṣubú ìlú ọ̀farasí. fún ọ̀kọ́ mọ́. ọ̀rọ̀ buhari àtẹgbẹ́ apc. ṣáíbà àtà. kí ni ìyàwó gbogbo wa lórí gan. kí sẹ́yìn gbogbo ẹ̀yin tẹ́ sọkún buhari for second time ní tètè yan oníbúrẹ́dì àfikún tó bá di mẹ́ta ò nẹ́nẹ́ nígbà tí ọ̀rọ̀ bá di àròkèrè yín àtòkù bọ́sibà bá fẹ́ yàgò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní bí fún yín kìsì fòsà ìṣèṣe kó mẹ́mi pa olú àgbo ọ̀gá má fi ẹsẹ̀ tẹ́rẹ̀ ṣe nìyí ọmọ ṣe gbogbo ara ni ó fi yé because pé èèyàn bá jẹ́ ẹni tó nọ́mà tí crankshaft orí ẹ̀ ò tí ì bàjẹ́ mo ní pè fún Buhari lẹ́ẹ̀kejì bàbá seventy six years president tí ò lè jáde báwọn ọmọ orílẹ̀-èdè ẹ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ nínú àwọn tí pariwo Buhari lẹ́ẹ̀kejì kì í ṣẹ̀bi wọn wọ́n ti rú ọpọlọ wọn ni wọn ò ní kankan lórí mọ́ wọn bá tètè jẹ wọn ní làákàyè wọn ní géèmù tí a tọrọ kọ́bọ̀ lé wọn lọ́wọ́ wọn ti fún wọn lówó kó tó di pé wọ́n jáde wọ́n ṣàti mọ̀tẹ́lẹ̀ pé ìyá ń jẹ wọ́n. ẹlẹ́yà ni gbogbo àwọn wọ̀nyí ṣe. àwọn ìyá yín kan ní tó ń ṣẹlẹ́yà nílé o. àwọn ìyá tí wọ́n ti jẹ ọjọ́ ọ̀la tí wọ́n má yé. wọ́n tẹ̀lé arúgbó lẹ́yìn. wọ́n náà wá kó aṣọ òṣì kọ́rùn. wọ́n débẹ̀ o eh. kílẹ̀ kí fẹ́ máa sọ wẹ̀sìn pírẹsidẹ́ǹtì rẹ lóde o I have handed over the flag of honour eh. to our presidential candidate Ògúnmájà o gọ́vùnà tó rí ẹ candidate thank you. Thank you very much. I am handing over this flag of honour to our presidential candidate who of our senatorial candidate gubernatorial candidate. Thank you very much. Thank you very much. Madam, I wish you the best of luck. Nàìjíríà ẹ ti wọ wá jà ẹ ti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀gbọ́n àpọ̀gbọ́n ẹ̀bí ẹ̀gbọ́n ń bọ̀ nìyẹn wà nínú dikisánárì. ẹ bá dá tí Buhari ti dá dictionary tiẹ̀ sí lọ́tọ̀ ni gọ̀vùnà tó rí ẹ̀ candidate gọ̀vùnà tó rí ẹ̀ lẹ́nu president giant of Africa àwọn òpòlùsìn tó ń rí ọmọ ọ̀pẹ ni ọmọ kù kéde yàrá pọmọ bí agbọ̀ kéde àwọn ẹni tí yà ń jẹ gbogbo wọ́n bí wọ́n ṣe pọ̀ bí ewé rúmọ̀ wọ́n kà gbọ̀gbọ́ yẹ̀yẹ́ lásán kalẹ̀ wọn ò lè làákàyè kọ́bọ̀ torí pé wọn ò lè dánú ròlẹ̀ wọn ò sí màálùú bí wọ́n bá ti fi bàbá darí wọn lọ. hello gbogbo ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ má bínú ẹ mọ̀ pé ẹ̀ẹ̀mẹ́ta la máa ń ṣe ṣó ní àárín ọ̀sẹ̀ èní òde ń ṣọjọ́ ṣó wa ó sì dọ̀la ṣùgbọ́n nítorí pé à ń gbé bàbá wa ìmáàmù ọ̀fà bẹ́ẹ̀ ni ìmáàmù gbogbo yorùbá à ń gbé wọn bọ̀ lọ́la a nílé combine papọ̀ èmi gẹ́gẹ́ bí abiyamọ ara tèmi ò gbà á nítorí wípé àwa la dìde ta bọ́ síta ẹjọ ẹ bá mi ṣí ẹṣọ yìí kó kan onílé kó nílé kó sọ fún àlejò àlejò kó rọ kó sọ fún gbogbo ènìyàn ẹ jẹ́ kó kan everybody ẹjọ ẹ níṣorí burúkú yes it has to stop ẹ̀yin àti èmi la lè ṣe é àwa la sọ wípé kí àwọn yúùtù wa kí wọ́n bọ́ síta kí wọ́n jà fún ìjàngbara wọn wọ́n dẹ̀ ti bọ́ síta nìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀yin púpọ̀ nínú yín tí ẹ ń pè mí lórí ọ̀rọ̀ yìí ó oh, mo wà highly disappointed torí pé ẹ sọ fún mi mo ní pé kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n pa àwọn YouTube wa dànù nítorí pé wọ́n béèrè fún ẹ̀tọ́ wọn púpọ̀ nu yín sọ pé nítorí pé wọn sọ pé ìjà agbára Yorùbá di ó dìgbà tó bá pẹ́ ní ìjà agbára Yorùbá ká tó bọ́ síta ni tí YouTube bá dìde tó bá sọ wípé ensas now bó ṣe máa jẹ́ nìyẹn ibìkan nìkan ti máa bẹ̀rẹ̀ abiyamọ ayé o ẹ̀yin abiyamọ ayé ibo lẹ wà ẹ̀yin abiyamọ ayé abiyamọ bòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ kí ló ṣe yín tẹ́ ẹ tutù kí ló ṣe yín tẹ́ ẹ dákẹ́ kí ló ṣe yín tẹ́ ń wo àwọn yúùtù wa tó ń pa wọ́n lójú wa kí ló dé ta ní kó dìde kí wọ́n dìde kó béèrè fún ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ wọn ni wọ́n béèrè Buhari president of Nigeria Nigeria president Buhari president Buhari why are you killing our youth why are you killing our youth why are you killing them you have killed their future now you are killing them by gun again what have we done kí ni àwọn youth wá ṣe fún yín ṣé ìṣòro ìṣìlẹ̀ ayé wa ni kò sí gbogbo orílẹ̀-èdè àgbáláyé tí mo mọ̀ pátápátá tí wọ́n ti ń ṣe protest tí wọ́n ti ń ṣe rally àgàgà àwọn yúùtù wa tí nǹkan ò bá tẹ́ wọn lọ́rùn wọ́n ní láti fi ẹ̀hónú wọn hàn wípé nǹkan báyìí àwọn ò fẹ́ ẹ̀yin lẹ́ ń sọ fún wa ó ti wá hàn sí gbogbo wa báyìí wípé irọ́ lẹ pa gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin lọ́balọ́ba gbogbo ẹ̀yin ìjòyè ah, alára ajérò ọ̀ràngún ilé ẹ̀lá gbogbo yín ó yẹ ẹ dìde òní pópó ti pópó ẹlẹ́kọ̀lé ọ̀bálayáṣọ ó yẹ ẹ dìde ajérò ó yẹ ẹ dìde ẹ̀yin gbogbo abiyamọ tó wà lórí ilẹ̀ àgbáláyé ọ̀já tẹ́ fi ń pọ́nmọ́ ibo lẹ fi sí ṣé ẹ ti fi kọ́ gini ṣé ẹ ti jùúnù ni ṣé ẹ ti fi sábẹ́ bẹ́ẹ̀dì ni kí ló dé tí gbogbo yín tutù ẹ̀yin abiyamọ ẹ jáde lẹ́ẹ̀kan ní nàìjíríà ẹ jáde mọ́ wọ́n ń tọ́jú yín màjèsè ń wọlé wọ́n ń tọ́jú yín ìjọba buhari wọ́n fi ìbọn pa àwọn ọmọ yín ẹ rí nǹkan kan ṣe sí ẹ̀yin ìyálájẹ́ ẹ̀yin ìyálọ́jà gbogbo yín pátápátá ẹ dákẹ́ mímímí bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin yúùtù àpapọ̀ yúùtù tó wà káàkiri àgbáyé kò sí ìlú tó wà lórílẹ̀‐èdè àgbáńlá ayé yìí tí mo mọ̀ tí kò ti sí ìran ọmọ nàìjíríà rárá kí ló dé tó jẹ́ wípé uk nìkan òun ni ẹ̀yin èèyàn ti dìde ni wọ́n ti jáde táwọn yúùtù ti jáde kí ló ṣe germany ṣé yúùtù nàìjíríà tó wà ní germany ẹ ti kú tán ni ṣé yúùtù nàìjíríà tó wà ní france ẹ sí láyé ni ṣé yúùtù tó wà ní yúùtù nàìjíríà tó wà ní USA tẹ́ ẹ wà ní Holland tẹ́ ẹ wà ní Sweden tẹ́ ẹ wà South Africa tẹ́ ẹ wà ní Dubai tẹ́ ẹ wà ní Libya tẹ́ ẹ wà ní South Africa. Eh, Saudi Arabia káàkiri gbogbo àgbáyé kí ló ṣe yín tí ẹ jáde kí ẹ fẹ́ hunú yín hàn ká ẹ sọ̀pọ́ọ̀tì àwọn ìran yúùtù tó dìde àwọn yúùtù tó dìde ní Nàìjíríà gbogbo yín dákẹ́ nítorí púpọ̀ nù yín ẹ ti wà ní ìlú òyìnbó ẹ ti ròyìn bó ti tán fún yín nìyẹn kò sí nǹkan tó kàn yín nínú nǹkan tó ń sọ ẹ ti gbàgbé pé nǹkan tí àwọn yúùtù yìí ń jà fún ẹ̀tọ́ ti yín náà wà lára nǹkan tó ń jà fún ìjẹ́ ti rí àwọn tí wọ́n ti pa ah! ẹ má jẹ́ kí ìjẹ́ wọn kó lọ lásán ẹ má jẹ́ kẹ́jẹ́ wọn kó lọ lófo ẹ jẹ́ ká dìde abiyamọ ayé ṣé ojú abẹ́ yín ti jiná ni mo ní ṣé ojú abẹ́ yín ti jiná ni ẹ ti gbàgbé ọjọ́ kan tẹ́ bí ọmọ tẹ́ bí àwọn ọmọ wọ̀nyí ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ẹ ti gbàgbé ṣé ìtàn fi operation tán ṣiṣẹ́ abẹ fún tán fi gbé ọmọ jáde nínú yín ṣé ojú operation yín ti jiná ni ṣé ojú operation yín ti jiná ni gbogbo abiyamọ ayé nàìjíríà ti dàrú kò sí nǹkan kan mọ́ ní nàìjíríà CNN we need you in Nigeria Ajasera we need you in Nigeria Sahara report you are doing your job German government we need you in Nigeria USA we need you in Nigeria President Trump we need you our youth need you in Nigeria all the presidents all over the world please help me share this show oh my God Almighty. gbogbo pírẹsidẹ́ǹtì ilé ayé gbogbo ẹ bá wá dìde sí nàìjíríà President buhari o àti tinubu wọ́n ti pa gbogbo yóòtù tán ní nàìjíríà o ẹ bá mi ṣe é ṣó yẹ ní sórí burúkú president Nigeria, president buhari wọ́n ti pa yúùtù wa wọ́n pa fúnṣọ wọn àwọn ọmọ yìí mú mọ́ra wọ́n ti báyé wọn jẹ́ wọ́n ti pa wọ́n sínú wọ́n rọ jẹjẹ wọ́n ráyé wá nínú kòsíkòsí nínú títa ríro wọn wọ́n lọ sí iléèwé wọ́n á bẹ̀rẹ̀ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé yunifásitì tó bá ti jáde kò síṣẹ́ fún wọn wọ́n á máa fẹsẹ̀ gbálẹ̀ kiri pàpà bẹ́ẹ̀ náà wọ́n sọ̀rọ̀ wọ́n rún mọ́ àtàjọ jíjẹ àtọjọ́ ìrí jẹ́ wọ́n ṣàǹṣelé ayé wọn bó ṣe gbà president Buhari ẹ̀ tún bọ́ síta ẹni Nàìjíríà youth are lazy ẹni wọ́n bàyí lójú jẹ́ honorable Abike Dabiri Erewa ó ní àwọn yúùtù ń bá ìjọba yín lójú jẹ́ ní ìlú òyìnbó ẹ ti gbàgbé pé nǹkan tí àwọn yúùtù wá ń ṣe nínú òyìnbó mo mọ̀ yí pé nǹkan tí ó dà ní púpọ̀ ń ṣe ṣùgbọ́n nǹkan tí wọ́n bá lọ́wọ́ àwọn president ní nǹkan tí wọ́n bá lọ́wọ́ gọ́vnà ní nǹkan tí kọmíṣánná fi lé wọn lọ́wọ́ ní nǹkan tí house of assembly fi fún wọn ní nǹkan tí local government kọ́ wọn ní nǹkan tí councillor kọ́ wọn ní orí òkùtẹ́ sásílẹ̀ òun làwọn yúùtù wá táṣọlé o o ẹ bá wa ṣí ẹṣọ yẹ ẹ bá wa kájú pákàkiri ara tèmi ò gbà mọ́ o ara tèmi ò gbà mọ́ bó ṣe pa àwọn ọ̀dọ́ mi mo ní ẹ gbọ́dọ̀ pa mí lọ́mọ mọ́ ẹ má pa àwọn ọ̀dọ́ mi mọ́ ẹ má pa àwọn ọ̀dọ́ mi mọ́ ẹ láwọn ní ìjọba ọ̀run bíbélì sọ ó ní ẹ má ṣe pa àwọn ọmọ kékeré ó ní ẹ má dá wọn lẹ́kọ̀ọ́ ẹ kó wá sọ́dọ̀ òun ó nítorí pé àwọn ní ìjọba ọ̀run àwọn sì ní ìjọba ayé ẹ̀yin Nigeria leaders ẹ̀yin Nigeria youth ẹ fi ń bọ̀ wá lójú a ti wá rí gbangbangba báyìí pé yúùtù ẹ ní àwọn yúùtù àwọn ní leader of tomorrow nígbà tẹ́yìn gan tá atọ́kùn má kú yín amọ̀nàrún má lọ yín bàbá seventy bàbá eighty ẹ takú ẹ wo ìwé tán kàwé dànù kàwé dákú Very intellectual people, very intelligent people. They have wisdom, knowledge, and understanding. They have what it takes to rule Nigeria. All what you need to do for them is to give them the chance. You are only deceiving them, telling us that we are the youth of we are the future of tomorrow. The future you have eaten it already. You have taken the future away from our from us. You have taken our future away from us. Now you are forcing the gun on us. You have killed our youth. Inside outside outside now you are killing them with gun àti gbọ́ gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ bá ń gbọ́ mi abẹ́ mẹ́ ọ̀nà help me share this show make everybody mẹ́ ọ̀nà send am any ọ̀nà go fit send am àtẹ́gọ̀ ọ̀bẹ́gẹ̀ ọ̀nà there is nothing like Nigeria government anymore location nine is right off there is nothing there anymore ẹ̀wọ̀ ẹ jẹ́ kí n sọ fún yín ẹ jẹ́ kí àdókò gbọ́kọ̀rọ̀ fún ọ̀bẹ ẹ bá mi sọ fún wọn àwọn Boko Haram ti darapọ̀ mọ́ àwọn yúùtù tó ń ṣe protest o àwọn Boko Haram wọ́n ti darapọ̀ mọ́ àwọn youth tó ń ṣe protest àwọn ni wọ́n pa wọ́n àwọn ni wọ́n pa wọ́n information ríṣì mi o wọ́n ní Boko Haram wọ́n ti wọnú YouTube wá wọ́n dẹ̀ ti lọ káàkiri ìletò bàbá mi ṣí ẹ̀ṣọ́ yẹn bá mi pé bàbá wa bàbá wa Ìbà Gani Adams lóògùn ọ̀fẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá lè dìde lórí ọ̀rọ̀ yìí ẹjọ́ ẹ bá wa dìde má jẹ́ kó pa YouTube wa tán wọ́n ti pa wọ́n tán ẹ̀tọ́ wọn ni wọ́n béèrè fún kò sí ìlú tó wà lórí àgbáńlá ayé tí àwọn YouTube ti ní agbára they are asking for their right tí nǹkan tí ìjọba ń ṣe tí ò bá tẹ́ wọn lọ́rùn yóò tún ní oore ọ̀fẹ́ àti bọ́ síta wọ́n ní oore ọ̀fẹ́ àti pariwo ipe ìkọ́tẹ̀ ẹ̀sọ kò tẹ́ wọn lọ́rùn wọ́n láyọ̀ wọn àwọn àwọn sars tẹ gbé jáde fún wọn kó máa ṣọ́ wọn àwọn ni wọ́n ń pa wọ́n tó bá ti rí iphone lọ́wọ́ wọn wọn lólè ni wọ́n wá ní yahoo yahoo magu wà bẹ́ẹ̀ tó kówó jẹ́ ẹ̀ lọ mú gbogbo àwọn governors tí wọ́n gbowó tó gba a lot of allocation eh, revenue tó wà lọ́wọ́ wọn billions upon billions lẹ́ni federal government kó sínú àkáǹtì wọn kó fi two states kọ̀ọ̀kan ṣ ṣe ìkankan nínú wọn ò rí ìkankan ṣe kò sí stéètì tẹ́ máa dé tẹ́ bá lọ sẹ́kìtì ó dàbẹ́ ni pé òkú àwọn nínú àwọn àlàyé ló ń gbé bẹ̀ kò sí kò sí kọ́mpìnì fáktìrì ẹyọkan tí gọ́ọ̀mẹ̀ntì dá sílẹ̀ síbẹ̀ fún àwọn tí wọ́n lọ sí skul àwọn yúùtù wa pé tán bá dé tán bá padà sí ìjọba orílẹ̀-èdè wọn tán kán rí iṣẹ́ ṣe ebi nínú ebi ìyà nínú ìyà education wá dàbí ìgbà téèyàn kàn waste ayé ẹ̀ tó waste time ẹ̀ ẹ̀ tún yàtọ̀ ẹ̀ ní yúùtù ẹ̀ ní dé alẹ́ sí i kọ́ lọ wáṣẹ́ àwọn yúùtù mi máa bọ́ síta wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wọ́n tún lọ ń kọ́ṣẹ́ lẹ́yìn ọdún méje tó ti waste nínú education ní higher institution pẹ̀lú eléyìí tó ti waste ní kindergarten primary school and secondary school ọṣẹ tí wọ́n padà wọ́n á tún lọ máa kọ́ṣẹ́ tailor wọ́n á tún kọ́ṣẹ́ kírìmù wọ́n á kọ́ṣẹ́ gbogbo ẹ̀ náà síbẹ̀síbẹ̀ ìjọba nàìjíríà ẹni àfitán bá kúrò láyé president buhari àṣírí yín ti tú o àwọn ọmọ ìran fúlàní wọ́n ti dé sáàrin yẹn ẹ̀yin ilẹ̀ yorùbá ẹ dìde ẹ dìde ẹ wò gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá tí ẹ bá dìde tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n wú ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yúùtù mi ìdí tí mo ṣe ń jáde láti jọ ọjọ́ iná lélẹ́yìí o kọ́ má bàa pa wọ́n tán bẹ́ẹ̀ ni tí èèyàn àgbààgbà ilẹ̀ yorùbá tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ bá dìde onílẹ̀ á dìde o tónílẹ̀ bá dìde àtọ́ba àtìyàwó ọba àtìjòyè gbogbo yín lè faragbá bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ẹ bá kọ̀tẹ́lẹ̀ ní dìde àti ọba àtìjòyè àti pírẹsidẹ́ǹtì àti pásítọ̀ àti ìmáàmù gbogbo yín lè máa faragbá gbogbo ẹ̀jẹ̀ àwọn yúùtù mi tí wọ́n ti ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ lórí protest tó ti lọ sí ọjọ́ méje yìí mo ní kí ẹ̀jẹ̀ wọn kó máa ké lórí gbogbo yín pátápátá mo ní kí ẹ̀san kó bẹ̀rẹ̀ sí ní ké lórí àwọn ọmọ yín mo ní kí ẹ̀san kó bẹ̀rẹ̀ sí ní ké lórí àwọn ìyàwó yín ní kankan àìsàn ló máa pa yín ikú òjijì ló máa pa yín ẹ ti bà yé àwọn yúùtù wa jẹ́ ẹ tún ti pa wọ́n gbogbo ẹ̀yin yúùtù tí wọ́n ta ẹ̀jẹ̀ yín sílẹ̀ ẹ kú lásán bẹ́ẹ̀ ni o you die as an hero yes ẹ̀jẹ̀ yín kó máa ru sókè ẹ̀jẹ̀ yín kó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ fún ẹ̀fọn fún ẹ̀san láti orí president títí dé orí kánsẹ́lọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ yorùbá ẹ jí gìrì lójú oorun kí ló dé gbogbo abiyamọ ayé ẹ dìde ẹ sọpọ́ọ̀tì àwọn yúùtù náà ẹ dìde ká ẹ sọpọ́ọ̀tì àwọn yúùtù ṣẹ́kọ̀ọ́ ṣẹ́yìn lẹ́bí àwọn ọmọ wọ̀nyí ọjọ́ ọ̀la ti wà nìyẹn àwọn president buhari apc apc apc wọ́n ti fẹ́ nàìjíríà o. Tinubu olè bàbá olè iṣẹ́ yín ti jẹ́ oníṣẹ́ yín ti jẹ́ ẹ ti fọwọ́sowọ́pọ̀ ẹ ti yí yúùtù ẹ ti yí protest àwọn yúùtù ẹ ti yí mọ́ wọn lọ́wọ́ ẹ ti ní kàn máa pa wọ́n ní kankan ní méjì Tinubu ló ní kàn máa pa yín o president ló ní kàn máa pa yín o gbogbo àwọn APC leader ló ní kàn máa pa yín ẹ̀yin yúùtù ẹ gbúdọ̀ dìbò mọ́ ẹ̀yin abiyamọ ó ti tó Gani ẹ má dìbò mọ́ olórí burúkú abiyamọ ló máa torí ten thousand naira tó máa tún jáde pọ́n fẹ́ dìbò àtijọ́ tẹ̀sí dìbò kí ni kókó ẹ̀ kò sí kókó kankan bẹ̀ kí ló dé ẹ̀yin Nàìjíríà ẹ̀yin ìran mi ló tiẹ̀ jẹ mí lógún jù ẹ wo àwọn fúlàní wọ́n ti wọnú ilẹ̀ yorùbá bíbà wọ́n ti wọbẹ̀ o wọ́n ti wọbẹ̀ o gbogbo àwọn tó ń jáde nísìnyí boko haram ti round up wọ́n ní information from information boko haram wọ́n ti kó àwọn boko haram wọ́n ti kó wọn wọ àárín yín wọ́n ti kó wọn wọ àárín yín wọ́n ti yí gbogbo ilẹ̀ nàìjíríà káwọn wọ́n ti yí yín ká wọ́n ti yí yín ká nílẹ̀ yorùbá wọ́n ti fẹ máa pa yín ní méjì méjì mẹ́ta mẹ́ta kó tó di pé wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọnú ilé yín máa pa yín mọ́nú ilé tètè pariwo síta ẹ̀yin abiyamọ ọmọ yín ti jáde kí lè ṣe nínú ilé ìyá aláta dìde dìde dìde dìde dìde ìyá elépo dìde dìde dìde ìyá ẹlẹ́fọ̀ọ́ àǹtí mi oníbùtíìkì kí ló ń ṣe ìwọ tó yẹ kó o mú aṣọ kó sọ ọjà ẹ ọjà tó o fi pọn ọmọ dà ó ti jù ú nù ṣojú abẹ́ ẹ̀ ti jẹ náà ni ṣojú ikùn ẹ̀ ti jẹ náà ni bó o ti ẹ̀rọ ìyẹ́ oṣù mẹ́sàn-án gbáko ó o ti gbàgbé ọjọ́ tó bí ọmọ tó gbé kèé tó rọjú pọ̀n ẹsẹ̀ kan yé ẹsẹ̀ kan rún ẹ mọ̀ bóyá ẹ máa ṣe é abẹ́ ẹ̀ ní yé ọ́ kí ló dé ẹ ti wá gbàgbé ayọ̀ ti gbàgbé òṣẹ́ ìṣẹ́ ṣe yín ìyá jẹ yín àwọn ọmọ yín bọ́ síta ẹ̀kọ́ ẹ̀ sọ́pọ́ọ̀tì wọn ẹ̀yin abiyamọ ẹ jáde lẹ́ẹ̀kan ẹ dá sí wọn mọ́ ẹ wo bó ti pa àwọn yúùtù mi president Buhari ò ní dá sí i iṣẹ́ owó Tinubu lẹ̀ ń wò Tinubu ló hijack youth protest o ẹ Tinubu ni ẹ bá mi ṣe èso yìí Tinubu ni Tinubu ni o. Tinubu ni Tinubu ni ẹ lọ mú Tinubu ló pa yín ó ti gbàbọ̀dè fún yín torí kó fẹ́ ṣàtẹ̀lẹ́ bọ́ọ̀lù lẹ́nu pírẹ́sídẹ́ǹtì rẹ̀ níbi ìta. <laughs> bí òkè tó wáyé pírẹ́sídẹ́ǹtì yóò mọ̀ tún mọ́ inclusive development. Last two questions and uh, briefly. ẹ dìde ẹbí ya máa yé ẹ̀yin abiyamọ ẹ̀dìde a ní ẹ̀dìde ẹja ẹ̀ sọ̀pọ̀tì àwọn ọmọ. ṣé ìjọ torí igi kọ́mọ sùnà fún níyàrá. ọyọ yóò gbádùn ẹ. bàbá fẹ́ torí ìṣòfowó jóná. ètò kò kẹsí ni lẹ́nu náà. ẹyọ wo epo mi jẹ. ìpè buhari ò sí fóun ò wa jẹ. kò sọ bẹ́ẹ̀. ọpẹ́lọpẹ́ ìkan. dada ni wáyé jogún. Tinubu arọwọ yín Tinubu bàbá Tinubu ẹlẹ́wọ̀n mi kiri ẹ̀jẹ̀ pa mí ọlọ́run ò lè rí máa lọ etí ikú máa lọ president alágídí Buhari máa lọ Buhari máa lọ etí ikú máa lọ president alágídí Buhari máa lọ. Hmm, ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ àní ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ hmm, kò ní lè wọ̀ kò ní lè wọ̀ mọ́kàn láti sunkún ọmọ iná ọmọ ògbúdọ̀ jó abiyamọ ayé gbogbo àwọn tó ti sẹ̀mí wọn nù lórí protest yìí ẹ̀jẹ̀ wọn ò gbúdọ̀ lọ lásán gbogbo ẹ̀yìn abiyamọ àti káàkiri gbòòrò ẹ dìde ọjà ẹ dìde ẹ kú ọjà yìí kẹsùn ogun ti dé sí nàìjíríà. ó pẹ́ tí mo ti wí kéwì káṣírí gbogbo òṣèlú gbogbo sọ́jà ń bẹ lọ́wọ́ ológun dúdú. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ Tinubu ni ọba Akínlọ́dún àti Tinubu ọba Kilolú of Lagos ẹ̀mí ẹ̀ ti fẹ́ ta àwọn ọmọ Lagos ẹ̀yin ọmọ Èkó ẹ̀ dìde ẹ̀ dìde gbogbo ẹ̀yin tẹ̀ ń gbélé Èkó tá a fi orí yín sọlẹ̀ síbẹ̀ ẹ̀ ọba Kilolú ẹ̀ pa ìtàn ẹ̀mí ẹ̀ní Èkó kò sí lára ilẹ̀ Yorùbá Tinubu ti yá já kí ẹ o wọ́n ní àwọn ò fẹ́ kí ilẹ̀ ilẹ̀ Lagos kọ́ farapọ̀ mọ́ àwọn ọmọ Yorùbá pé Lagos state òkè sára ilẹ̀ Yorùbá Lagos state fẹ́ dá dúró ẹ̀yin ọmọ Èkó ẹ̀ dìde dìde gbogbo ẹni tó ṣe rere àti gbogbo èèyàn tó ṣe burúkú ìgbà àsìkò bá tó tó yẹ ká tú àṣírí oníkálukú fáráyé gbọ́ pológun dúdú ọmọ yànnàná ọ̀rọ̀ ìdí tí wọ́n fi ń pológun dúdú lọ́kọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ńlọ̀rọ̀ tó délẹ̀ yìí o gbogbo ẹni tí wọ́n ń pera wọn tí wọ́n ń fira wọn wé ọbáfẹ́mi awólọ́wọ̀ ó yẹ ká wá wò wá wọn sí tọbáfẹ́mi ìtàn olórí olè nínú àwọn òṣèlú lológun dúdú gbé wá bá a yín ọmọ nàìjíríà gbogbo ẹrù tẹ́ ẹ kó Bọ́lá Tinubu Buhari Òsínbàjò gbogbo ẹ̀rí tẹ́ ẹ kó ẹ kó wọn sílẹ̀ o ìlú ń pariwo Buhari o lè Òsínbàjò o. aṣíwájú bọ́lá tinubu ahmed ọmọ olè dáńbánsá olórí gbẹ̀wìrì jàgàbáànì tó kó gbogbo yín lẹ́rùkọ abíbọ́lá tinubu lọ́jọ́ kejì oṣù kẹta ọdún nineteen fifty two sígboro èkó nígbà tí màmá bọ́lá tinubu tọwọ́ ṣiṣẹ́ alábàárù ní ìdúmọ̀tà àti bàbá àtìyá bọ́lá tinubu ìrágbìkí ni wọ́n ti wá o. ẹ wo wọ́n ti fẹ́ pa wá tán wọ́n ti wọlé dé tinubu mọ̀ sí i ó ti fi ìran yorùbá ó ti fi sacrifice fún come twenty twenty three ẹ̀yin ìyan yorùbá ẹ dìde ẹ dìde ìran yorùbá ẹ dìde ẹ má jẹ́ kí tinubu pa yín tán tinubu ti tà yín fún ìran fúlàní àwọn fúlàní gọ́fúnà jigawa gọ́fúnà gọ́fúnà jigawa state ó ní àwọn ti ṣetán láti lọ kún àwọn ọmọ ìran fúlàní pọ̀ sí àwọn tó wà ń bẹ̀ láti fi wá àtáàkì yín ní nàìjíríà ẹ wọ ayé yín ẹ̀yin ọmọ ìran Yorùbá ẹ̀yin lẹ́nilẹ̀ lórí ilẹ̀ yín lórí ogún yín wọ́n ti ń pa yín tán ẹ tún dákẹ́ ẹ̀yin abiyamọ ẹ dìde ẹ̀yin ọkùnrin ilẹ̀ Yorùbá ṣe ṣòkòtò ló wà nídìí yín wọ́n ti yọ kíní ìdí yín lọ ni ẹ̀yin ọkùnrin tẹ́ wà nílẹ̀ yorùbá ní nàìjíríà kí ló dé ẹ̀yin bàbá òfò bàbá ọ̀ràn bàbá òṣì ẹ̀kan bímọ ní abiyagba nìyẹn kì í ṣàbíyamọ àwọn ọmọ yín bọ́ síta wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn ẹ̀yin bàbá ń dákẹ́ àárí kankan mc mo mọ̀ pé òní lè dìde wọ́n nítorí pé irinṣẹ́ Buhari irinṣẹ́ Tinubu nìyẹn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lẹ́kan wọ́n ní bíbí nàìjà lẹ́kan mi ìyé ètí ẹ o ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí owó tó ń fún ẹ yẹn ẹ̀tọ́ gbogbo àwọn yúùtù bíi ti ẹni wọrí ìyá tí ìwọlé kan jẹ àwọn ìran ẹ tí wọ́n jẹ kó o tó lè rí opportunity kó o fẹ́ ṣe bíbí nàìjà ọmọ nǹkan tójú ẹ rí ìgbà tó jáde tán gọ́vnà Ògùn stéètì ó fún ẹ ní five million mo bí ẹni kún ẹ ẹ lẹ́kan kó o tó lọ sípò lọ di candidate ní BBN nàìjà kí ló dé tí gọ́vnà Abíọ́dún of Ògùn stéètì kí ló ló dé tí òyìn báyìí ẹ yípa ìyá ń jẹ oúnjẹ ìran ẹ kí ló dé tí mc olúọmọ tó wá fún ẹ ní two point five million oore àṣehùn oore tí ọ̀dẹ́bì kankan kí ló dé kí wọ́n ṣe fún ẹ lówó yẹn kó o tó di candidate bíbí nàìjà ó dìgbà táyé yín bá ti run tán ìgbà yẹn náà wá mú owó kékeré wọ́n wá máa fi tu yín lójú láti lè sọ pé wọ́n sọ̀pọ̀tì yín àkàìmọye ìran àmọye àwọn yúùtù wa they are millions they are outside there no food no cloth no life life who no full sure nothing nothing many of them are lying down in the hospital cnn we need you intervene in situation of nigeria before it goes out of hand Gamma government we need you ife ife ife Gamma government nigerianish brauchen ife unsere Kinder sind gestorben in Nigeria bei unseren Regierung. Bitte, impf unsere Kinder. Nigerian is in Shunke, stop it! Ẹ̀yin abiyamọ káàkiri àgbáyé gbogbo orílẹ̀-èdè tẹ́ bá wà. Ṣé inú yín ni múùbù yín ti jóná ni? Ṣé ẹ ti gbàgbé oṣù mẹ́sàn-án tẹ́ rọ́jú àwọn ọmọ wọ̀nyí ni? Ṣé ẹ wò yín ìyá tẹ́yìn àtẹ̀mí jẹ káwọn ọmọ wọn tún jẹ ẹ́? àwọn mọ́tàmọ́ wọ̀nyí tún máa bí kán tún gẹ̀dì sẹ́mi ìyà yìí kí ló dé tí gbogbo yín gbogbo orílẹ̀-èdè pátápátá tọmọ nàìjíríà wà kí ló dé tí gbogbo yín dákẹ́ uk nìkan ló dìde ẹ̀yin yúùtù tẹ́ wà káàkiri orílẹ̀-èdè àgbáláyé yúùtù tó wà ní uk nìkan ni wọ́n dìde ṣé uk nìkan ni nàìjíríà yúùtù wà ní ṣé kò sí ní Germany ni ṣé kò sí ní Holland kò sí ní China ni ṣé kò sí ní Libya ni kò sí ní Dubai ni kò sí kọ́ńtì tó wà lórí ilẹ̀ ayé tí ò ti sí yúùtù ẹ̀yin yúùtù ẹ̀ dìde ẹ̀yin abiyamọ ayé ẹ̀ mọ̀jà yín ẹ̀sán bó bá jẹ́ pé máa rìn òhò wọ́jà kẹrin òhò fún ìjọba gọ́ọ̀mẹ̀ntì ẹ wá lọ sí ẹ lọ rìn òhò ẹ̀yin abiyamọ ẹ ṣí ọ̀yàn hàn wọ́n ẹ jẹ́ kó mọ̀ pọ́n ti pa yín lápasáyé wọ́n ti pa àwọn ọmọ wa lápasáyé <laughs> wọ́n ti pa àwọn ọmọ wa lágbàsáyé ṣàánú. bàbá Tinubu kì í sọmọ Èkó rárá wọ́n gbé gbogbo ọmọ Èkó ní Mugun ní ilé akíka ní ìrágbìdí nílé àwọn ọmọ olè tó pera rẹ̀ ní Jàgàbáànì. ó ṣe ó dùn mí jọjọ ó dùn mí fọmọ Èkó ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin ọmọ ìsàlẹ̀ Èkó ẹ̀yin Islanders? ọjọ́ wo lẹ́tọ́ fẹ́ kú òlóko ẹrú àwọn ọmọ àjèjì wá láti gbónígbó wọn wá ń gbé yín ní mugun àbọ̀mọ̀ èkó kọ́ ẹ̀yin ò gbé wọn ní mugun nílùú òkè àwọn ará òkè ló tún wọ́n ń gbé yín mọ́ra gbé yín ní mugun ọmọ èkó bóyá lọ́mọ ìbàdàn òsì ní ìjọba lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín sú mi àsẹ́nulẹ̀ ní ẹ̀ lóògùn àfikọ́ ọmọ èkó ọmọ fẹsẹ̀ halẹ̀ kùràkùrà bí ewúrẹ́ kí wọ́n mọ ọkọ̀ òsílẹ̀ àràmàǹdà kí ni irú eléyìí o wọn ò lè jọba lẹ́kọ̀ọ́ láì rí Tinubu ẹ ti rógo ọmọ Èkó wọn ò lè jẹ gómìnà láì rọ́mọ ìrágbìjí ẹ ti kéèmọ̀ àwa ń bẹ olúwa lọ́wọ́lọ́wọ́ bẹ̀yìn ọmọ Èkó kóríwó lè tú yín sílẹ̀ lóko ẹrú bọ́dí lọ́rùn òdù tẹ́ ẹ wà bàbá sọ pé bàbá sọ pé lẹ́sìn ń bá ká ọmọ onílẹ̀ yín tún wá di àtìkù nílẹ̀ bàbá wọn èèmọ̀ rẹ o ọmọ á gbogbo wa tá à ń dìde fún agitation fún yorùbá nation ẹ má jẹ́ ká dúró dìgbà táwọn youth wa máa sọ pé ẹ nàìjíríà àbí yorùbá nation no àti dìde tó ẹ dìde dìde support àwọn youth wa gbogbo ẹ̀yin Nollywood pátápátá àárí púpọ̀ nínú yín ẹ̀kọ́ ẹ̀ bọ́ síta bẹ́ẹ̀ ni àwọn yúùtù iná ra fún ìmú yín àwọn náà máa ń kọntribútì owó fún yín tẹ́ ẹ bá síìkì tá a bá rí ohun àjálù burúkú kan tó bá jálu ẹ̀yìn Nollywood ẹ̀yìn àwọn yúùtù yìí náà máa ń dìde fún yín àwọn ni wọ́n gbé yín sórí bẹ́ẹ̀ bá wà nínú bíbí nàìjà tẹ́ ẹ bá ṣe fíìmù tẹ́ fẹ́ lọ fi hàn ní sinimá àwọn yúùtù yìí ló wà ń bá yín níbẹ̀ àwọn náà ń pariwo yín they make you what you are today but all of you you keep quiet as if you don't know what the, what is going on in Nigeria ẹ sọ pé kò kàn yín kò kàn yín àwọn tí ò níṣẹ́ ló bọ́ síta àtọ́ àtọ́yìn àyí máa kú ó ṣe obìnrin kankan kan ó ṣe sister mi God bless you ọ̀run àtúbọ̀ gbé orí ẹ̀ sókè jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni àtọ̀ amúyíwá adémọlá ó ṣeun o adúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín ní kankan láàrin Nollywood bẹ́ẹ̀ ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ni ọkùnrin àtobìnrin ṣe pọ̀ ní Nollywood ẹ̀yin ìyá tó wà ní Nollywood bàbá Adébáyọ̀ Sàlámì ẹ̀ pa ọmọ yín ní Nollywood bọ́lájí amúsá àdìẹ pírẹsidẹ̀ǹtì kí ló ń ṣe ọtí pa àwọn yúùtù tán nítorí pé ọtí kó gbogbo àwọn ọmọ tiẹ̀ wá sílùú òyìnbó ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ìyá àwẹ̀rọ dìde màmá rẹ̀ bò dìde jíde bàs dìde gbogbo yẹn dìde ẹ dìde kẹtùyàyà túyàyà sí gbòòrò ẹ bọ́ sí gbòòrò àwọn ọmọ junior ti wà ní àwọn protester wọn wọn ti gbàgbọ́dẹ̀ fún àwọn ọmọ yóòtù YouTube àwọn ọmọ junior wọ́n ti darapọ̀ máwọn ọmọ YouTube àwọn ọmọ junior tí Tinubu gbé dìde ẹ bá ti fún Buhari lépè ẹ máa fún Tinubu Tinubu ló tà yín o torí election twenty twenty three Tinubu lọ́wọ́ ọkọ̀ onítọ́ bá máa fún gbogbo ilẹ̀ Yorùbá tó bá máa kọ́ yín lẹ́rù kọ́ pa yín dànù kọ́ ọ̀ṣà àti di president twenty twenty three nítorí àṣìṣe tó ti ṣe sẹ́yìn lẹ́ran kọ́ lọ ṣiṣẹ́ ni sẹ́mi ni mo rán ni ó ṣàfẹ́ di president kí gbogbo àṣìṣe tó ṣe nínú ayé kọ́ lè right ẹ̀ off ayé yẹn ò yọ ẹ̀yin yóò tù mí Ìyábọ̀ Ọjọ́ ó ẹ Bímbọ́ ẹ Bímpé Akíntúndé thank you my sister ẹ̀yin yóòtú ẹ dìde ẹ dìde ẹ dìde abiyamọ ayé ẹ dìde ẹ dìde gbogbo ilẹ̀ kílẹ̀ ibi tẹ́ bá wà ẹ má jẹ́ kó ẹ dúró dìgbà táwọn èèyàn máa sọ pé kẹ́ ṣe rálì ẹ gádà ara yín gbogbo abiyamọ pátápátá ní ìlú òyìnbó gbogbo yín lẹ mọ̀. àmọ́ ṣá gbogbo nílẹ̀ ní group gbogbo nílẹ̀ ní club gbogbo ẹgbẹ́ púpọ̀ nínú yẹn ti kó àwọn ọmọ yín wá sí ìlú òyìnbó àwọn ọmọ yóò sí bẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn ọmọ àbúrò ẹ̀kọ́ àwọn ẹbí ẹ̀kọ́ àwọn ará ẹ̀kọ́ tó bá rẹ̀ pọ́ máa kù ní kàn ẹ́ tó ti kan ẹgbẹ́ ó ti kàn ẹ́ dìde gbogbo ẹ̀yin group tẹ́ dákàtúndì àgbáyé tẹ́ ti ń ṣẹgbẹ́ tẹ́ ti ń jíròrò ẹ bọ́ síta lójú lójú yín bẹ́ẹ̀ fọ́n ó tún wá di nineteen ninety nine ó tún jẹ gómìnà lé yín lórí ọmọ yín tó jọmọ èkó pọ̀pà ọjáde ẹlẹ́dànù ìyẹn wàhálù dòṣùmù ènìyàn rere tún jáde lọ́dún náà lọ́hùn-ún Fúnṣọ́ Williams ẹtún lẹ́yìn ẹ̀ dànù kí wọ́n tiẹ̀ tó wá bá yín pa kú pátápátá kí wọ́n tó pa Fúnṣọ́ Williams kú pátápátá korongodo ẹ̀yin ọmọ Èkó ṣé ẹ fẹ́ sọ fún wa pé ẹ̀ẹ̀mẹ́ni tó pa Fúnṣọ́ Williams létí òkú Èkó kọ́ ibà ti lé wá ní babaláwo tí wọ́n ló ń bá Tinubu ṣoògùn níyà two thousand and one tó fi kó gbogbo oní sínú pangolo àwọn èrè mẹ́ta tí Tinubu ní kí wọ́n ṣe sí tóògèètì lọ́nà Ìbàdàn àwo ló lè yé ọ̀gbẹ̀rì ò ní mọ̀. bẹ́ẹ̀ ẹni Tinubu parí iṣẹ́ yín sẹ́yìn ìran Yorùbá lẹ́kọ̀ọ́ èrè mẹ́ta tí Tinubu ní kán lọ gbé máa tán lọ gbé síbẹ̀ tó bẹ̀sẹ̀ rẹ fi kan rí òtí ò lè rìndì ò lè yọ̀dẹ̀ ò lè yámúgùn lẹ́kọ̀ọ́ àwọn èrè mẹ́ta tó ṣe báyìí yẹn iṣẹ́ tí Tinubu ti parí iṣẹ́ sí nìyẹn fún ẹ̀yin ìran Yorùbá láti ta ìran yín fún ìran darandaran ẹ̀yin nìkan lẹ lè dìde ẹ̀yin nìkan lẹ lè jà fúnra yín kí ló dé tí gbogbo yín sùn ṣé wọ́n kó yín lọ́pọlọ ni tí a bá tẹ̀ ń sọ pé Odùduwà nation Yorùbá nation ṣé ìyẹn tá ìbá ní jáde fúnra ní yorùbá nation ẹjọ́ ṣé wọ́n tún ní kẹ́ má support àwọn ọmọ yúùtù tó bọ́ síta wọ́n ní àwọn sars ń pa wọ́n ní méje mẹ́jọ nítorí ipad nítorí iphone ẹ ti gbàgbé pé èyí tó wọ́n ju ipad àti iphone tó wà lọ́wọ́ àwọn ọmọ wọ̀nyí yìí àwọn yúùtù tí wọ́n torí ẹ̀ pa wọ́n bẹ́ẹ̀ ni tó wọ́n jù bẹ́ẹ̀ lọ ní hundred times ó wà lọ́wọ́ àwọn ọmọ wọn wọn rí nǹkan ṣe sí wọn wá ń pa àwọn yúùtù wa wọn mọ̀mọ́ tí wọ́n maximum security wà bẹ́ẹ̀ ẹ̀tọ́ tí àwọn ọmọ wọn ní ó lẹ́yìn yúùtù mùmíní abiyamọ bọ́ síta bọ́ síta o ìyálọ́jà bọ́ síta ìyálájẹ bọ́ síta afẹ́rí yín ìyálóde ẹ̀yin ọba ọba ọba ọba ẹ̀yin ìjòyè ẹ̀yin gbogbo yín nílẹ̀ yorùbá ṣé bẹ́ẹ̀ ṣe máa fowó lẹ́ràn rèé tó máa pa ìran yúùtù àbí kò ń ṣe torí àwọn yúùtù náà ni gbogbo wa ṣe ń jà ní tára bá gbọ́ Odùduwà nation àbí yorùbá nation ṣé wúrẹ́ lẹ fẹ́ kọ́ síbẹ̀ ni ṣàgùtàn lẹ fẹ́ kọ́ síbẹ̀ ni àwọn ọmọ wọ̀nyí torí wọn lèmi ṣe ń jà ní ti bẹ́ẹ̀ ni nítorí àwọn yúùtù tí wọ́n ń pa yìí ẹ ò lèmi ṣe jáde wọ́n ti ń pa wọ́n torí àwọn yúùtù yìí ò lèmi ṣe ń sọ̀rọ̀ ò ní mo ṣe sọ pé nǹkan bá fẹ́ fi mi ṣe tọ́lọ́run bá fi àyè sílẹ̀ fún yín ni nítorí àwọn yúùtù ni mo ṣe ń sọ̀rọ̀ kò ń ṣe torí àwọn ìyá arúgbó tó jẹ́ pé ọjọ́ ti lọ lórí wa á ti dàgbà I'm on my way to fifty I'm not my youth ṣùgbọ́n abiyamọ ni mí abiyamọ ni mí ìtara abiyamọ mú mi torí ọlọ́run Nàìjíríà gọọmẹ̀ntì àti Tinubu ti fọwọ́sowọ́pọ̀ o wọ́n ní kò sí fúnṣọ̀ fún ẹ̀yin yúùtù gbogbo nǹkan tẹ́ fi lè jẹ́ fúnṣọ̀ ní nàìjíríà tinubu àti buhari gọọmenti wọ́n ti gbà á wọ́n ti tà á wọ́n ti fi fúnṣọ̀ yín àti ìrandíran ọmọ yín ẹ̀yin yúùtù ìran mẹ́ta yín wọ́n ti fi yáwó ní ṣáínà wọ́n ò lè san tán tẹ́ ẹ bá dúró ipẹ́ nàìjíríà dáa nàìjíríà ti tán owó tó ń wọlé sílùú nàìjíríà wọn ò fi ṣe nǹkan kan mọ́ àárín ara wọn náà ti ń pín àárín ara wọn náà ti ń pín ẹ bọ́ síta kẹ́ bèrè ikú tó pa bàbá yín lọ́wọ́ wọn Tinubu o. wọn maximum protection faraye gbọ́ pológun dúdú ọmọ ìyànnàná ọ̀rọ̀ ìdí tí wọ́n fi ń pológun dúdú lọ́kọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú ńlọrọ̀ tó délẹ̀ yìí o gbogbo ẹni tí wọ́n ń pera wọn tí wọ́n ń fira wọn wé ọbáfẹ́mi awólọ́wọ̀ ó ká wá wò wá wọn sí tọbáfẹ́mi ìtàn olórí olè nínú àwọn òṣèlú lológun dúdú gbé wá bá yín ọmọ nàìjíríà gbogbo ẹrù bẹ́ẹ̀ kó bọ́lá tinubu buhari òsínbàjò gbogbo ẹrù bẹ́ẹ̀ kó ẹ kó wọn sílẹ̀ o ìlú ń pariwo Buhari olè Ọ̀ṣínbàjò. ìjà ń bá ń sá olórí gbẹ̀wìrì jàgàbáàní tó kó gbogbo yín lẹ́rúgbó Abímbọ́lá Tinúbú lọ́jọ́ kejì oṣù kẹta ọdún nineteen. mo fẹ́ kẹ́ fi ti ara yín gbọ́ púpọ̀ nínú yín lẹ gbọ́ lẹ́nu lẹ́nu Jigawa governor ipe kò sí ibi tí ọmọ ìran darandaran bá dé wọ́n ní láti gba abẹ ni wọ́n dẹ̀ ti lọ rẹ fọ́ọ̀sì wọn wá ẹ fetí ara yín gbọ́ ẹ fetí ara yín gbọ́. While I'm saying bringing the Fulanis in one fold and try to arrest their traditional uh, practice of moving from one place to the other. And that is very, very big and uphill task. But I think we can communicate with them more because to them they don't have borders from Cameroon to Nigeria. But that's the thing, Excellency. How do we ensure that those who will be participating in this federal government largely funded program will be Nigerians? Uh, in terms of the funding? No, in terms of, in terms of the oppression. Oppression. You say <laughs> that bringing Fulanis together. We you see, you see the issue of misconception, I think there is a lot of mistrust and misconception with regards to the Fulani man. The Fulani man is a global or an African person. He moves from the Gambia, from, from Senegal, and his nationality is just a Fulani man. And uh, as a person, I may have my relations in the Cameroon, but they are also Fulani men. I have relations because from the maternal side, I'm a Fulani man. And that is why we want to educate people. A Fulani man sees himself as a Bayelsa, as uh, somebody coming from the Niger Delta, because he speaks the Niger Delta language, which you and I don't. And of course, we would have to just take this as part of our own heritage, something that uh, is nice, is African, and that we cannot just close the border and say the Fulani man is just a Nigerian or is No, uh, in most cases, the crises are precipitated by those outside Nigeria. When there is a reprisal, it is not the Fulani man within Nigeria that causes it. It is that culture of getting revenge which is embedded in the, in the, in the tradition of the Fulani man that attracts reprisal from all over the If I understand, does that mean that those Fulani men who are uh, maybe domicile in other countries who move around, they can come into the country and this plan will accommodate them as well. Yes, that's what we want to do. But it has to be done through sensitization, telling them you have to buy in in the project and you use the language the culture is up to be able to convince them away from the mistrust where the whole system of transhumans or pastoralism is criminalized Criminalization of pastoralism is the problem that we have with this, with this project. And it requires people with passion who understand them and who they believe in, people like us from that part of the country, to say, yes, we have this. Because today there is no limit to the accusation that this and that has happened and it is a Fulani man who caused it. There is no trial that is not, uh, that you don't have this uh, criminality in, but certainly uh, the way and manner we do it is really exacerbating the crisis and the problems. Will there be any form of documentation of all the people that will be, you know, uh, you know, yes, we are taking that. Uh, oh, yes, that is going to give Nigeria the opportunity to really have the best in terms of documentation in the demographics. Because, as I said, the Fulani man settles anywhere, anywhere he can feed his cattle. And so, if they are put in one place and they are made to understand that this is for to save them and their animals, they are, they are exposed to the vagaries of, of, of, of the forest and what is going on cattle rustling, killings, and what have you. And that's why it is important for them to understand that staying in one place is, is good. And of course, in terms of the uh, best practice of carrying the meat, carrying the meat, uh, the, the, cows and the... Let's, do, let let's stay with that security uncle for a bit. Is there going to be... Is, is the, this uh, plan going to be a fenced and, and, and where anyone who comes in is secured, so there is no one that can just come in from anywhere else. No, no, no. It is going to be a colony. An economy does not require You, you will understand the reason. You will understand the reason why people are concerned because of all the security issues that have been happening over time. So if that these forests are there anyway, if you don't occupy them and create a colony out of them, they create uh, places for the criminals. And today, that's why you have the Zambeza forest because yes. it's not being utilized. But, but much as yes, I mean. ṣe ti president you want to lọ develop Sambisa forest president you. Nigeria president ó fẹ́ lọ develop Sambisa forest wọ́n fẹ́ develop ẹ̀ wọ́n fẹ́ jẹ́ kó wà pa wọ́n fẹ́ jẹ́ kó wà beautiful wọ́n fẹ́ jẹ́ kó wà nice wọ́n fẹ́ ṣe omi wọ́n fẹ́ ṣe iná wọ́n fẹ́ ṣe oríṣiríṣi nǹkan síbẹ̀ fún àwọn ìran darandaran tó wà bẹ̀ tí wọ́n ti pa ìran wa Haúsá tọ́tọ́ ti ń bọ̀ lọ́dọ̀ wa ní south west ẹ̀yin gọ́tẹ́ ẹjọ́ mo nílùú state wo ni president yín ti develop ní Nàìjíríà state wo ní Nigeria, ni president yín gbọ́ owó kalẹ̀ wọ́n ti lọ close down president yín wọ́n ti lọ ìjọba buhari wọ́n ti lọ close down gbogbo àwọn refineries èyí tó wà ní warri ní gbogbo ẹ̀ wọ́n wá fẹ́ lọ build the overall biggest the biggest of the biggest refinery between niger and nigeria wọ́n wá lọ rọ́ọ̀nù oil pipe láti ẹ̀ láti warri àwọn ọmọ warri tí wọ́n lè po wọn wọ́n develop ẹ̀ o wọ́n rí school lọ omi jẹ wọ́n yà tẹ́ ẹ bá lọ tẹ́ bá gbé wọ wọrí ẹ bèrè lọ́wọ́ àwọn ọmọ wọn bẹ̀ tá bá fẹ́ lọ pọn omi epo ni wọ́n ń pọn gọ́ọ̀mẹ̀ntì àbájọ wọn síbẹ̀ kò sí better school fún wọn kò sí better life ń bẹ̀ wọ́n wá tún wá rọ̀nù páìpù nǹkan wọn property wọn wọ́n á rọ̀nù ẹ̀ lọ sí nìjẹ́ lọ́hùn-ún wọ́n ní tí àwọn darandaran tó kù tí ò bá tó àwọn á lọ reinforce darandaran tó kù sí wọ́n á lọ reinforce wọn wá ó ní voice note kan tí wọ́n jù sí mi lánàá mo máa play voice note mo fẹ́ kẹ́ fi ti ara yín gbọ́ ẹ̀yin gbogbo yín tẹ̀ pariwo tẹ̀ wá pè mí tẹ̀ sọ pé kí n pe baba Gani Adams lógun ọ̀fẹ́ kí n pe Sunday Igboho mo bí yín ní sọkùnrin titan ní Nàìjíríà ní ṣé òkú nínú àwọn alàyè lẹ́yìn ọkùnrin tó wà ní Nàìjíríà ní ṣé kò sí babaláwo kò sí pásítọ̀ kò sí àáfà kò sí gbogbo yín Nàìjíríà ní ṣé Ìbà Gani Adams àti Sunday Ìgbòho nìkan lọkùnrin alàyè ní Nàìjíríà ní ṣáwọn nìkan ni wọ́n gbé nǹkan sí ìdí tá a fi ń pè wọ́n lọ́kùnrin ní ẹ̀yin ojú ọkùnrin ilẹ̀ Nàìjíríà ẹ̀yin ojú ọkùnrin ilẹ̀ Yorùbá ẹ dìde ẹ dìde a ní àwọn baálé ilé náà máa ń gba kúkú fún ìyàwó àtàwọn ọmọ wọn tó ń ṣe baálé ilé tó wà nísìnyí ẹ̀yin baálé ilé tẹ́ ẹ wà nísìnyí kẹran má jẹ lẹ́nu yín kẹran má jẹ lẹ́nu yín rádaràda lẹ̀ ń bá kiri ẹ wò bó ti ń pa àwọn ọmọ yín ẹ ti wéèsì effort gbogbo àwọn abiyamọ kẹ́ẹ̀kan báwọn obìnrin sùn ẹ mọrú ìyà tí wọ́n ń jẹ kán tó rí kó yún kójú ó tó fọ́ọ̀mù kórí tó fọ́ọ̀mù kápá tó fọ́ọ̀mù kẹsẹ̀ tó fọ́ọ̀mù irú ìnira tí obìnrin ń wà fún odidi oṣù mẹ́sàn-án abiyamọ mi ń ru oyún fún ọdún kan jù bẹ́ẹ̀ lọ àti rẹ́lẹ̀ tó rù fún ọdún mẹ́ta ìgbà tó bá wá jìyà yìí tán àjọ ìkúnlẹ̀ nǹkan púpọ̀ nínú wọn ló jẹ́ wípé ọmọ wà láyé ẹ̀mí ìyá sanù sọ́run àìmọye àwọn abiyamọ ló wà lóbìnrin tó jẹ́ wípé oríṣiríṣi miscarriage ni wọ́n ti ní ìdojúkọ burúkú ogun burúkú náà gbé tì wọ́n nílé ọkọ torí wọn tètè rọ́mọ bí èyí tó bá bọ́bìnrin fún yín ẹ̀ ní kò bọ́kùnrin èyí tó bá bọ́kùnrin fún yín ẹ̀ ní kò bóbìnrin rádaràda lẹ́yìn ọkùnrin ń bá kiri ẹ wà máa pè ẹ gbé iṣẹ́ tó yẹ kó kàn yín iṣẹ́ títí yín ẹ máa wá ibà Gani Adams kiri ẹ máa wá Sunday Igboho kiri kó wá bá yín rẹ rù yín ẹrù mélòó gan ni ibà lè rù lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹrù mélòó lẹ fẹ́ kí ibà Gani Adams rù ṣé nítorí ó ti jẹ ibà ààrẹ ọ̀nà kàkànfò ṣọ́ ní ààrẹ ọ̀nà kàkànfò ọ̀run ni kò gbé ni ṣọ́ nìkan ló wà ní nàìjíríà ni ṣọ́ nìkan ló wà ní nàìjíríà òun nìkan ló wà nílẹ̀ yorùbá ni ṣé kò tún sí àwọn olóyè míì lẹ̀ ẹ̀yin àgbẹ́kọ̀yà òfò àgbẹ́kọ̀yà òṣì àgbẹ́kọ̀yà ọ̀ràn ẹ̀yin olè màdàrú ọ̀bàyéjẹ́ ìkànnì yín iná ọmọ máa jó yín bẹ́ẹ̀ ṣe fi iná ọmọ jó gbogbo àwọn abiyamọ tọmọ wọn kú dànù iná ọmọ máa jó yín ní kankan torí nígbà tá à ń dìde ẹni kan má sọ̀rọ̀ kan má dá sí i nísìnyí àwọn yúùtù ti bọ́ síta wọ́n ní kọ́ ẹ̀ǹtì sars ìjọba Buhari ní kí àwọn sars kọ́ńdọ̀ máa dàbọ̀ wọ́n pẹ̀lú bí wọ́n ṣe ń sọ pé àwọn ò fẹ́ SARS wọn ò fẹ́ pọ́lísì wàhálà tán fún wọn ti pọ̀ jù ìjọba Buhari tún ní pé kán lọ máa yìn wọ́n bọ́n wọ́n tún yìn wọ́n bọ́n Àgbẹ̀kọ̀yà ìbọlẹ̀ wá wá o Àgbẹ̀kọ̀ Tinubu ìbọlẹ̀ wá ẹ̀yin olórí bàbá Afẹ́nifẹ́re bàbá mi bàbá mi fásórántì olórí afẹ́nifẹ́re olórí yorùbá bàbá akíntóyè pòfẹsọ akíntóyè ẹ dìde o ẹ má jẹ́ kó pa ìran wa tán ẹ má jẹ́ kó pa àwọn ọmọ yúùtù yìí tán bàbá mi fásórántì bàbá mi akíntóyè bàbá mi lóògùn ọ̀fẹ́ o ẹ̀gbọ́n mi Sunday Igboho ṣebí nítorí àwọn yúùtù ní gbogbo wa ṣe ń dìde ni ṣebí nítorí ẹ̀ ní gbogbo ẹ̀yin àfáàfáàfáà iná ọmọ ò ní jọ yín pásítọ̀ eh, pásítọ̀ eh, oyèdèpọ̀ ẹ dìde pásítọ̀ bákàrè pásítọ̀ yakilome ẹ dìde dádì fírìsì ibo lẹ́wà Báṣọ̀run Délé Mọ̀mọ́dù bàbá Ọkọ̀yà kò ń ṣe pàtí nìkan náà Wálé ayé wa ṣe Ọkọ̀yà family bàbá Ọkọ̀yà Wálé ayé wa jẹ pàtí nìkan o àfẹ́ pàtí nìkan mọ́ àwọn yúùtù wa wọ́n ti pa wọ́n tán àmọ́ pé gbogbo yín tí mo dárúkọ yìí maximum protection wà fáwọn ọmọ yín àwọn ọmọ kò níran bíi ti tèmi làwọn yúùtù tó wà ń gbòòrò wọn lẹ́bí àwọn ọmọ kò lẹ́bí kò lára kò lè nìyàn alọ́lọ́run ẹ̀jẹ̀ bẹ lọ́rùn wa àwọn ní gbogbo ní ẹ̀dìdẹ ọ̀tẹ́dọ́lá fẹ́mi ọ̀tẹ́dọ́lá bọ́ síta kò ṣàwọn ọmọ tiẹ̀ nìkan ló má máa ra Ferrari fún àníkọ́ra rẹ̀ Ferrari fáwọn ọmọ ìṣùgbọ́n dìde ara owó epo nàìjíríà náà ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ dìde níṣẹ́ ní gbogbo yín kó wọn mú ẹ kó wọn jẹ ọ̀tá ẹ̀dọ́ lámọ̀mọ́ ẹ pẹ́pẹ́ protection wà fáwọn ọmọ ẹ mo láìkẹ́ torí pé onífẹ̀ẹ́ ọmọ òde ṣèkẹ́ ọmọ abiyamọ dáadáa ni ṣùgbọ́n kí tó gbà lẹ́ni abiyamọ rẹ ni ọ́ jọ̀ọ́ nítorí ọlọ́run lọ pè wọ́n ní nàìjíríà níbi tá ti ń gbọ́ lọ bá ìjọba gọ́ọ̀mẹ̀ntì ẹ nàìjíríà president Buhari lọ bá wọn sọ̀rọ̀ on behalf of our youth ẹ̀yin ará nàìjíríà ẹ̀yin ìran yorùbá a ti sọ fún yín mo ti kékeré mo ti yányányán mo ní àwọn ìran wèrè yìí wọ́n máa wá pa yín mo ní wọ́n ti ráǹdì yín ọ̀bọ ẹ̀rọ ìpẹ́rẹ́ ni mò ń ṣe abẹ́yìn òmọ̀kọ́ tó ṣẹlẹ̀ ni ẹ wo bí wọ́n á pipeline ó burst bẹ́ẹ̀ ni kinní kan burst níbì kan kinní kan explode níbì kan kò sí nǹkan kan tó ń explode o bọ́ọ̀bù ni wọ́n ń jù sẹ́kọ̀ọ́ bọ́ọ̀bù ni wọ́n ń tráyì o ẹ wo máa pa wá tán wọ́n ti wọ inú ilẹ̀ Yorùbá bàbá ẹ jẹ́ n play voice note fún yín kẹ́ lè gbọ́ hmm, ẹ fi tí ara yín gbọ́. Hmm. tó ìwọ tó kọ síbẹ̀ tó ní bẹ́yọ̀ tá mi ṣe wèrè má bínú ìfẹ́ àwọn yùtù mi ni ìfẹ́ ìran mi ló ṣe mí bẹ̀ kó ń ṣẹjọ́ èmi náà má bínú o. òfìkì hmm. yẹn báyìí nísìnyí Yorùbá ò lẹnu bẹ̀ mọ́ báyìí. mi ìmọ̀ bóyá ẹ ìlú tó ń jẹ́ òfìkì mi ìmọ̀ bí tí ìlú yẹn wà nílẹ̀ yorùbá ǹgbọ́n ní ara ilẹ̀ yorùbá ni bóyá ní sáìdì ọ̀yọ́ àbí kwara mi ìmọ̀ bí tó wà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá jẹ́ àgbàgbà ẹ bá mi fi ọkàn balẹ̀ kẹ́ máa bá mi lísì sí voice note yìí kẹ́ ẹ lè mọ̀ wípé for more than twenty years làwọn ìran darandaran náà ti plan nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà lénìí wọ́n ti pa wá tán wọ́n ti pa ṣúùtù wa torí kan lè jèrè ilẹ̀ wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn fámìlì darandaran tó wà káàkiri orílẹ̀-èdè tí wọ́n ti ń lé wọn wọ́n fẹ́ pa wá tán ìwọ̀nba tó bá kù wá wá tọ́ wá dẹrú wọ́n lọ kó gbogbo àwọn ẹbí wọn àtàrà wọn wọ́n wá take over nàìjíríà tinubu ló tàyè fún wọn o tinubu ló tàyè fún wọn o kò sẹ́lòmíì o tinubu ló tàyè fún wọn o ẹ̀yin tẹ́ ẹ bá ń gbé tẹmọ ìlú tí wọ́n pè ní ọ̀fìnkì àbí nǹkan wọ́n ní àwọn ọmọ darandaran ibẹ̀ yẹn ni wọ́n gúnlẹ̀ sí búb yorùbá ẹ máa fi ti ara yín gbọ́. Hmm. ọ̀rọ̀ òsìkì yẹn báyìí nísìnyí yorùbá ò lẹ́nu bẹ̀ mọ́ báyìí. kò lẹ́nu bẹ̀ o. ó ga o. ẹ sípò àwọn aráàlú yẹn ni wọ́n talẹ̀ yẹn ni àbí àwọn lọ́balọ́ba abẹ. aláwọn àgbààgbà lu àwọn baálẹ̀ baálẹ̀ ọba òun náà sọ́n lọ́ba ń àwọn baálẹ̀ bẹ̀ ní àwọn tó láwọn sọ àtàwọn sọ̀rọ̀ pé wọ́n ṣe dọ́ba ni wọ́n ní àwọn àsọmọgbò. bẹ́ẹ̀ni. nísọ̀rí nísọ̀rí nísọ̀rí. Hmm. àwọn náà para àwọn náà para pọ̀ ni wọ́n ta gbogbo dúkìá ọjọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ni wọ́n tà fáwọn haúsá. ṣẹ̀rì kí n má parọ́ nínú ẹ máa ìfẹ́ ti ara yín gbọ́ níbi tí wọ́n sọ yìí wọ́n ní rọ́ọ̀gòdò ó ṣàn bí omi ń bẹ̀ ni wọ́n ní raw gold ni wọ́n discover ń bẹ́ ọ wá kúkú jókòó pa síbẹ̀ àwọn ìran darandaran wá jókòó pa síbẹ̀ àwọn olówó nàìjíríà wọ́n máa ń lọbẹ̀ wọ́n á lọ gbé raw gold wọ́n á gbé jáde wọ́n á máa ṣe yàlà wọ́n máa ṣe yòlò níbi ibẹ̀ ẹ fẹ́ tí ara yín gbọ́. àwọn ọlọ́pàá ń bẹ́ńbẹ̀ náà àtàwọn múbà. àwọn ọlọ́pàá ní ìdẹ́kọ̀ sáwọn múbà. so gbogbo bẹ̀yẹn nísìnyí gbogbo oko yẹn nísìnyí haúsá ní kọ́ńtró rẹ̀ haúsá nu àwọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀. pẹ̀sẹ̀ àwọn àwọn kálọ̀ mọ́jà arógun jàmbá òun. àwọn ẹ̀jẹ̀ gbogbo yorùbá wọn padà. tíjà bá dé. mọ́jà arógun ọlọ́mọjà ah, rídà ni o hmm. kó tó kan yorùbá mẹ́ta ó ti ka haúsá twenty. Hmm. Ah, ọlọ́run sọ ilé láyà kàláfíà ní tìrọ̀nù ní tìdẹ̀ra ẹ wọ ọlọ́run jẹ wá wà kẹwàá wò kẹwàá mọ̀. àwọn haúsá ti wọnú yorùbá gan nìyẹn o ẹ̀ẹ̀mejì ní bọ́lá ọmọbìnrin mọ̀nà bọ́lá mi ti bẹ̀rẹ̀ amẹ́ríkà ni ẹ̀ẹ̀mejì ló wá bẹ̀ tó lóhùn wa tó wá wá tó wá wá wá bẹ̀. ó wá kẹ̀kọ̀ bá mi inú ṣọ́ọ̀bù mi náà ló sùn ó padà wá bà mí lé àwa ti wálé òun tó wá wa lóko ó sì wá kẹ ọkàn wá ni ó wá kú. haúsá wa ti gba gbogbo ilẹ̀ yorùbá mọ́ wa lọ́wọ́ pátá. àwa ká abílẹ̀ fún àwa ká owó à ń ta ọjà àlà àwọn ọmọ owó ni tógun bá tógun bá ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ìlú tí èsè lu àwọn haúsá wọ́n pa ògbó yorùbá tó wà ńbẹ̀ pátá. bẹ́ẹ̀ mo sọ fún ọ fúlọ́ọ̀rù. ẹ̀ẹ́. tó sì lọ bẹ́ẹ̀ ni wọ́n lọ. wẹ́pọ̀ wọn tó bẹ́ẹ̀ yẹn ni. kò sí ọ̀nà tí ọba àwọn kò ní ọ̀nà tó bá àwọn kò ní pọ̀ rẹpẹtẹ. síbẹ̀ yìí ò jìnnà sílẹ̀ haúsá náà ibà àwọn ṣe wọ ọbẹ̀. <laughs> ó wà mo fi kínní bó mo fi kí ó yà mí lẹ́nu náà ni. Ah, mọ́mọ́kọ mú. ó ń yà mí lẹ́nu náà ni bí wọ́n ṣe pọ̀ tó ṣe Lagos state wọ́n ń gbà wọlé ni. mo mọ mo ló ń yà mí lẹ́nu bí wọ́n ṣe pọ̀ yẹn náà ni. tí bá gbọ́ pé wọ́n rí òkúta kẹ́lẹ́ ni tí àbí mẹ́jọ lè jáde láti ìlú wọn tí ọmọ òrùn wọn bọ́ wọ́n máa dá àwọn bẹ́ẹ̀ wì wọ́n máa dá àwọn bẹ́ẹ̀ wì ńgbọ̀ báyá lẹ́ẹ̀bà ni wọ́n mọ̀ fẹsẹ̀ ní padà wọn àbá rówó tún rí kẹrun ebi ẹlòmíì ọmọ jẹun tàbá ìlú ẹlòmíì ọfẹ lè gbà lọ́wọ́ ẹ pé tó ní fún un jẹ. kò dẹ̀ sí àwọn kò sí kò sí bí àwọn OPC bí àwọn àmọ̀tẹ́kùn tí wọ́n dálẹ̀ yẹn kò sẹ́nì. ní ìlú yìí kọ mú if ọ̀fìnkìn àbí ọ̀fìnkìn ìkọ̀mù ní eré àbẹ̀ yẹn wọ́n ní àwọn Yorùbá pín níṣe ni wọ́n wà wọ́n ti àwọn dáradára wọ́n ti take over àbẹ̀ yẹn àwọn ni wọ́n jẹ́ àfànómìgà àbẹ̀ yẹn góòdì dẹ́pọ̀ ń bẹ̀ nílẹ̀ yẹn àbí kò yẹ yín báyìí wọ́n ní tí àwọn èèyàn tó wá àwọn olówó nàìjíríà tó bá yá àyè máa dárúkọ yín ẹ̀yin ọ ní òfò ẹ̀yin ẹni ègbé tẹ́ bá ti lọ bẹ̀ tẹ́ lọ ń gbé góòdù tá à ń gbé jáde wọ́n ní wọ́n ra oríṣiríṣi oúnjẹ bag of rice nígbà tí president buhari ti bọ́dà yín bag of rice bag of ẹ̀wà bag of everything ni wọ́n máa ń lọ gbé fún àwọn darandaran tó ń gbé níbi ibẹ̀ àwọn yorùbá tó wà ń bẹ̀ wọ́n ní ebi àti ìyà ló ń pa wọ́n wọn ọ̀rọ̀ oúnjẹ jẹ wọ́n ní tí àwọn darandaran yìí bá ń jẹun tí àwọn ọmọ yorùbá bá rí wọn máa dàbẹ́ ni pé kán lọ já oúnjẹ gbà lọ́wọ́ wọn nàìjíríà gọọmenti ò dá sí wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé kò sí àwọn èèyàn nílùú yẹn àwọn ìran yorùbá ẹ̀dẹ̀ ṣe ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀yin ọba ilẹ̀ yorùbá ẹ̀yin ìjòyè ẹ̀yin gbogbo yín pátápátá láláṣẹ ilẹ̀ yorùbá ẹ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ibẹ̀ yẹn òun ṣára wa ará ilẹ̀ yorùbá ni kí ló dé àwọn yorùbá tó wà bẹ̀ wọ́n ní wọn ọ̀pọ̀ àwọn dánadáná ti take over bẹ̀ yẹn tí wọ́n bá ní ogun ṣẹlẹ̀ lẹ́nu wọn náà pa wọ́n dànù ni kò sẹ́nibọ̀dì tó máa rí wọn bẹ́ẹ̀ lórí ilẹ̀ yẹn kò sí nǹkan míì tán torí ẹ̀ ṣe gbogbo ilé torí pé wọ́n ti discover gold ni èwo lẹ̀ tí ìgbọ́ nínú gbogbo nǹkan tá à ń sọ yìí lẹ̀ tí ìgbọ́. kẹ̀kẹ́ mẹ́ẹ̀ kí ni wọ́n wá sí nígbà tí èsì pé bóyá wọ́n ń jà ń bẹ ibi iṣẹ́ wọn ṣe ń bẹ. ẹ pé pé láti ẹ̀kú bóyá àwọn aṣojú síkọ́rìtì ilẹ̀ Yorùbá. lórí àwọn ọdẹ àwọn ọdẹ ń dẹ àwọn ọdẹ ni àwọn Yorùbá làwọn ọdẹ Fúlàní náà sì ń bẹ lára wọn bẹ́ẹ̀ wọ́n sọ fún Fúlàní ń bẹ lára wọn àwọn tó ń láwọn ṣe síkọ́rìtì nù Fúlàní bẹ lára wọn. Hmm wọ́n sáré ti ta gbogbo ilẹ̀ wọ́n ti ta gbogbo góòdì ilẹ̀ yorùbá fún ọba àwọn dúkìá tó yẹ pé ó yẹ kí àwọn yorùbá ká lọ ní mùsùn ọ̀kẹ́ ká mọ ká níbi kẹta kọ ilé ńlá kan tí gọ́dí fi bìọ́ táìtì kó mọ wá àwọn góòdì yẹn kó mọ lọ kó síbẹ̀ ẹ wá ń ta ìṣèkẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fírẹ́sì yẹn náà ni wọ́n ń tà jáde. káka jẹ mílíọ̀nù mẹ́wàá lánàá ọ̀kẹ́ kọ̀mú náà wọ́n gbé kọjá wọn lórí wọn mọ̀ wò wọ́n tẹ̀ bàtí wọ́n gbé kọjá ni àwọn bàbá òfò. ó ga o. wọ́n jẹ mílíọ̀ mílíọ̀ mọ́ wọn la wọ́n gbé kọjá ni bẹ́ẹ̀ mo sọ fún un. ó ga o àwọn èèyàn àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Yorùbá gangan tí wọ́n jẹ́ wọ́n àwọn Yorùbá púpọ̀ ò fi bẹ́ẹ̀ mọ bẹ̀yẹn dáadáa. sábà mọ̀ bẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe. Ah, gbogbo àwọn àárín ọ̀nà kakanfò tí wọ́n bá mọ ọbẹ̀ yẹn wọ́n á gbé gbèsè lórí rẹ̀. ṣé ẹ rí kinní yẹn kì í ṣiṣẹ́ tí kì í ṣiṣẹ́ tí yẹn ni wọ́n dá sí i orí iṣẹ́ yẹn àwọn tí ń sponsor wọn wọ́n tẹ̀lé mọ́ orí mílíọ̀nù mílíọ̀nù wọn táwọn ní òtí ní òtí kọjá mílíọ̀nù mílíọ̀nù orí rẹ́ẹ̀sì àpò rẹ́ẹ̀sì àpò ẹ̀wà gálọ́ọ̀nù òróró gálọ́ọ̀nù epo pupa ata màgí bí wọ́n ṣe ń gbé fún wọn lọ́sẹ̀ọ̀sẹ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ yóò báwo ni ọmọgbé ìkànnì ọmọgbé rẹ̀ kalẹ̀. no hmm. ipe àti gbà tí gbogbo àwọn Gani Adams yẹn bá mọ̀ nípa bẹ̀ yẹn wọ́n á gbìyànjú lórí eh. láti lé gbogbo àwọn Haúsá yẹn. Eh, no wọ́n gbàbẹ̀ eh. wọ́n lè pé kánibọ̀dì mọ́ wà ń bẹ̀ mọ́. torí góòdì tó wà ń bẹ̀ nǹkan ìní yín ni kò sẹ́ni tó máa wá bá yín jàjà yí ẹ̀yin nìkan lẹ́ni láti dìde kẹjà fún ilẹ̀ yín once and for all ẹ̀bùn yín ni dúkìá yín ni ẹ̀yin lè ní àlejò ti gbà lọ́wọ́ yín wọ́n ti ráǹdì yín hàn gbogbo iná tó ń jó tó ń jó ọjà tó ń jóná tí gbogbo ẹ̀ ń jóná lọ́dọ̀ yín iṣẹ́ wọn ni Tinubu mọ̀ sí ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin ẹ̀yin yúùtù ẹ má dìbò mọ́ ní Nàìjíríà ẹ má dá sí wọn mọ́ àní ẹ má dá sí wọn mọ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin ìran yorùbá ká gba ilẹ̀ wa tinubu olè ó ti ṣetán ó ti dà àárín ilẹ̀ yorùbá rú ó wá mú orógùn sí ó wá ń rò ó ìwọ nìkan ó ti gbàgbé akọ́dá ayé àṣẹ̀dá ọ̀rọ̀ ọba tó ní ẹ̀mí àti ọkàn ẹ gbogbo nǹkan tó jọ ẹ́ lójú nílé ayé asán ni ìmúlẹ̀ mọ́fọ́ níjọ́ tó bá ń lọ abẹ́rẹ́ ò tẹ̀lé ẹ lọ ṣé o fẹ́ ṣe dìgbà tó o máa rí ìbínú ọlọ́run tó jẹ́ wípé orúkọ ẹ̀ á di èèwọ̀ sẹ́nu àwọn ọmọ ìran yorùbá láti sọ tó o bá pẹ̀yìn ìdà tán ni kí ló dé tó òró tọjọ́ ọ̀la tó òró tàbíyamọ́ kí ló dé tó nífẹ̀ẹ́ àwọn ọmọ tó tinú ẹ̀ jáde tó nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹnìkejì rẹ̀ Tinubu ti gbàbọ̀dẹ̀ fún yín nílẹ̀ Yorùbá o ohun tí Tinubu ń fọ̀ fún fèrè ní fèrè ọba Akilolu lẹ́kọ̀ọ́ ọba Akínlolú ọba Akínlolú wọ́n lè sọ wípé Lagos state ò kì í ṣara ilẹ̀ Yorùbá ipe àwọn ọmọ Ẹdó ló ní ilẹ̀ Yorùbá ibo lẹ ti gbọ́ ibo lẹ ti gbọ́ bẹ́ẹ̀ ni Sanni tún bọ́ síta Tinubu ní kí Sanni bọ́ síta o ó ní kó lọ sọ wípé àwọn ọmọ Lagos state àwọn already àti darapọ̀ mọ́ ilẹ̀ Yorùbá o àwọn fẹ́ dá dúró ní as a nation ẹ̀yin ọmọ Èkó ẹ̀dẹ̀fọwọ́lẹ́rán ọmọ àtọ̀húnrìnwá wá bayé yín jẹ́ kí ló dé kí ló dé tẹ́rù báyìí tó tó báyìí tẹ́ ẹ̀ lè dìde kí ló dé tẹ́ ẹ̀ bá tiẹ̀ jà fúnra yín kẹ́ ẹ tiẹ̀ fi ara yín gan ṣe sacrifice fún àwọn ọmọ tẹ́ ẹ bí ṣé ìgbésí ayé òfò ayé ìyá ayé ẹ̀sìn ayé tó ti pa yín sínú ayé ẹ ti kú sínú ayé oúnjẹ àárọ̀ ò bá tọ̀sán mu tọ̀sán ò bá ta lẹ́mu ẹ̀ mọ̀ọ́kọ́ tó ń pè ní fúrúùtù nǹkan tó jẹ́ pé ó yẹ kó máa ṣe yàfùnyàfùn fún tẹbí tará àwọn ọmọ olówó wọ̀nyí nìkan ni wọ́n ń ṣe àwọn ọmọ wọn nìkan náà máa lọ sí the best school in abroad tó bá dé abroad gan they live the best life yes lórí owó nàìjíríà ni bọ́mọ wọn bá lọ tọ́lẹ̀tì omi tó bá máa fi flush owó nàìjíríà ni bọ́mọ wọn bá sín tọ́ jáde síta owó nàìjíríà ni wọ́n sín jáde ẹ̀yin wá ní ẹ̀ lè fẹ́ kú <laughs> wọ́n ti pa yín sáyé wọ́n ti pa yín sáyé ìjọba Buhari ti pa àwọn yúùtù wa sáyé ẹ má ẹ̀fà gbọ́ anybody tó bá tún sọ nínú ọ̀rọ̀ yìí pé the youth are the future of tomorrow ẹ bá mi lẹ̀ wọ́n lóko pa torí wọ́n ti jẹ́ future yín future ìran mẹ́ta àwọn ọmọ tẹ́ ẹ bí àtọmọ ọmọ táwọn ọmọ yín máa bí wọ́n ti jẹ́ mọ́ titi wọn wọ́n ti kó pamọ́ fáwọn ìran tí wọ́n tán ní mọ̀ wọ́n ti kó fájà ilé wọn wọ́n ti kó fún ẹran ilé wọn kò ń ṣọmọ wọn nìkan wọ́n ti kó fún ìyàwó wọn wọ́n ti fi ṣe oríṣiríṣi nǹkan wọ́n ti pa yín lápasáyé ẹ tún wá bọ́ síta ẹ̀yin yúùtù mi ẹ ń ṣe normal thing ẹ̀tọ́ yín lẹ béèrè fún kò sí ìlú tó wà lórílẹ̀‐èdè àgbáláyé tí àwọn ènìyàn ti lè jáde láti ṣe protest it is a normal thing president buhari ò ní ẹ̀tọ́ láti ní pé kán lọ́ọ́ máa yìnyín ìbọn kán máa rọ yín ìbọn torí ẹ̀ plan kúùpẹ́ ìsọpẹ́ fẹ́ overthrow gọ́ọ̀mẹ̀ntì ẹ̀tọ́ yín lè béèrè fún ká ẹ lè mọ̀ wípé wọ́n ti tà yín wọ́n ti ta ìran yín wọ́n wá pa yín wọ́n pa yín lápasáyé wọ́n tún wá gbé ìbọn sí yín lọ́rùn wọ́n pa yín ẹ̀dẹ̀ ń wò ẹ̀yin ọba aládé tá a bá wí ẹ̀ náà bù yín tá a bá sọ ẹ̀ máa halẹ̀ mọ́ mi ẹ̀ máa náà wà mí mi o èmi èmi kí ni mo tí ì sọ kí ni mo wí tẹ́yàn kò tí ì sọ èyí tó jù bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀fikú wàrà yín ẹ fi ń wáyàwó yín ẹ fi ń wọ́kọ yín ẹ fi ń wọ́mọ yín láì ṣèmi ṣé ọlọ́run mi gbà yọ̀ǹda lọ́wọ́ yín nígbà tó fẹ́ ṣẹ̀dá mi lẹ́ṣẹ̀ rò pé ẹnì gbẹ̀mí tí ọlọ́run ò gbà yọ̀ǹda lọ́wọ́ yín fún èyíkéyìí tó bá ro kúrò mí nínú yín ẹ̀mí à lọ sí tìyàwó à tẹ̀lé tọkọ ẹ̀ à tẹ̀lé gbogbo ọmọ tó bí láyé láti ìkíní títí dé òpin àtọmọ mọmọmọmọ gbogbo wọn à tẹ̀lé gbogbo iṣẹ́ tẹ wá fojú ọwọ́ yín ṣe nínú ayé gbogbo tẹ ibi tẹ wúwo sí tẹ fúyẹ́ sí gbogbo ẹ̀ á wọlẹ̀ tẹ ẹ bá wà wọlẹ̀ tọ́tọ́lọ́run fàyè wú ti gbòǹgbò ti gbòǹgbò ẹnikẹ́ni tó bá tún dárúkọ yín òǹgbò àpárẹ́máyé lára ẹ̀yin ẹ gbìyànjú ẹ yẹ̀ wò onílẹ̀ ti dé sí yín lọ́rùn bẹ́ẹ̀ ni ọmọ ipe ẹ̀ nígbà láàbọ̀ awágò ní fún yín lódidi bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin ìka burúkú wọ̀nyí ẹ̀yin ọ̀bàyéjẹ́ òjádé onílé fi bó tiẹ̀ mọlẹ̀ ṣó kọjá oúnjẹ ni ṣé ó kọjá kẹjẹ ohun gidi kẹjẹ tí ikùn yín tí ikùn yín bá ti tẹ̀ jẹ́ tó yóṣó ti tán ẹ ò kí ló dé tẹ̀sán lé ẹ̀yídẹ̀wá ìnànánà aṣọ méjì tí mo ṣe wọ́ papọ̀ mi ìwà comfortable torí pé òtútù wà ní ẹ lè wọ aṣọ native ká tún wọ english pàápàá the same time ó ti bọ́ sí wèrè kí lẹ wá sáré ayé fún tẹ gbàgbé ọ̀run bó bá ṣe wù kẹ́ pẹ́ láyé tó ẹ pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ìdájọ́ ń bọ̀ lórí yín ní nàìjíríà yín ọ̀bàyéjẹ́ ẹ ọjọ́ ẹsẹ̀ yín ti ṣe tó ti ṣú bẹ́ẹ̀ ni èmi kàn ṣe eléyìí ni láti pe àkíyèsí gbogbo ẹ̀yin ọmọ yorùbá ẹ má ṣàṣùpárà o ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ń dúró de bá Gani Adams kó wá gbébọn kó wá máa ṣọ́ yín lẹ́nu ọ̀nà lé yín ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ń dúró de eh, Sunday Ìgbòho kó wá òun àtàwọn ọmọ ogun ẹ̀ kan wá ráàdì ilé yín ọ̀kan máa ṣọ́ yín àánú yín ò ṣe mí mọ́ torí pé ọkùnrin yàgàyàgà ọkùnrin rédèrèdè ọkùnrin bíi kẹ́nu má jẹ́lé ṣáni púpọ̀ nínú yín ẹ ẹ ní tìjú púpọ̀ ẹ̀yin ọkùnrin ilẹ̀ Yorùbá ẹ ní tìjú àpò ìrònú yín ti bọ́dọ̀ lọ ọkùnrin bíi titi yín ni Sunday Ìgbòho bó ṣe bí náà ṣe bí yín Sunday Igboho rìn ó yákùn ìrìn ẹsẹ̀ ó sọra ẹ̀dá kíkanjú bó ṣe wà yẹn ni bẹ́ẹ̀ ni Ìbà Gani Adams bó ṣe bí ẹ̀yin ọkùnrin náà ṣe bí Ìbà Gani Adams bẹ́ẹ̀ ni mo sọ fún yín ah bí wọ́n ṣe bí Ìbà Gani Adams ṣe bí yín Ìbà Gani Adams náà wá kúnlẹ̀ ẹsẹ̀ ló ṣe dé ibi tó délé ní kí ló dé tí gbogbo yín wá sọ Ìbà Gani Adams àti Sunday Igboho tẹ̀sán wá dọlọ́run yín tó bá ní he lásán Ìbà Gani Adams so tó bá ní ha lásán Sunday Igboho kí ló ṣe yín náà ṣọ́ọ̀tì gba ṣoko tó ń di yín ni ẹ̀yin dẹ̀rẹ́ ẹ̀ mọ̀jú ká má ṣe ṣọ̀kí ṣọ̀kí ṣọ̀kí kiri tẹ́ ẹ bá ẹ̀yin Yorùbá lẹ́ bímọ jù láyé kó ìgbà kan náà ti yín gan yorùbá bímọ sí south abímọ sí west abímọ sí east abímọ sí north àwọn ọmọ tẹ wá bí káàkiri púpọ̀ nù yín náà bàbá ọmọ lẹ jẹ́ ẹ̀ mọ báwọn ìyá wọn ṣe tọ́jú àwọn ọmọ wọn púpọ̀ nu yín kan bímọ ká ẹkùn bímọ káàkiri ni báwọn ọmọ wọn ṣe ń jẹun ẹ mọ̀ bọ́n ṣe ń wọṣọ ẹ mọ̀ bọ́n ṣe ń lọ lé ìwé púpọ̀ nu yín tẹpẹra yín lọkùnrin ẹ mọ̀ òṣì lẹ́ ń bá kiri ilẹ̀ ìyà lẹ́ ń bá kiri àfi kán máa ṣe pátí kẹ́ mú fìlà orí burúkú kẹ́ máa lọ kẹlẹ́ fẹ́ gbọ́wọ́ owó tẹ̀ lè fún ìyàwó àtọmọ yín nínú ilé ẹ wá lọ síwájú máyégún ọ̀fẹ́ ọ̀yọ́ ẹ lọ máa náwó bẹ̀ kán lè máa kì yín oríkì ọ̀ràn oríkì òfò olè ní yín. aṣẹ́wó ni yín àpòrònú yín ti bọ́dọ̀ lọ ọ̀lẹ ni yín láyé àtijọ́ ìran ọkùnrin máa ń dìde fún ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ó rẹ́dì láti fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún ìyàwó àtàwọn ọmọ ìpẹ́ tóun bá tiẹ̀ jagunjagun tóun protect ìyàwó àtọmọ òun tóun bá wà bábẹ̀ lọ at least ìyàwó wà láyé àtọ́jú àwọn ọmọ yẹn ṣùgbọ́n ẹ̀yin gan lẹ wá sá sẹ́yìn ẹ lọ sá sí ẹ̀yìn ọmọ inú yín inú yín ti jẹ ìfun yín ti ra inú yín ti jàn múra láyé àtijọ́ àwọn ọkùnrin ò máa pọ̀ lórí social media o láyé ìsìn wọn pọ̀ ju obìnrin lọ àgàgà wọn tó wà nílùú òyìnbó argument orí burúkú ìjà òfò ẹ eh, fẹ́ wọ́n fẹ́ ṣe leader group wọn ṣe leader group ni orí burúkú ti púpọ̀ ní wọn bá kiri èyí tí òjàjà leader á máa ráhùn kiri báwọn ẹgbẹ́ bá ń gbé sókè á máa gbé wálẹ̀ bọ́pẹ́ lòmíì púpọ̀ nínú wọn ní Germany bẹ́ẹ̀ bá sọ fún wọn ẹ jẹ́ fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ṣe nọ́mà wọn á máa ṣe bẹ́ẹ̀ á máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní polówó kan tẹ́ ń gbà bẹ́ẹ̀ mo ti ti ń sọ títí dìsí mo tún sọ ìwọ tó bá lọ gbé mi dìde mo ní kó má bò mí tó o bá lọ bò mí ọlọ́run ò ní bù ẹ àṣírí ẹ máa tú tó o bá bọ́ síta kó wá sọ pé ìwọ ló gbé mi dìde kò sẹ́ni tó gbé mi dìde ìtara abiyamọ ló gbé mi dìde àánú àwọn yóòtù yìí gangan gangan ló ṣe mí tó mú mi lára tí mo ṣe dìde kò sí nǹkan míì ẹ wá wá wá wí wọn ti fún lówó ni wọn ti gbowó fún owó orí burúkú wọlé tẹ̀ ń gbé kiri ṣé ẹ rò pé gbogbo wa lówó jà lábàáyé wa èmi ti fi ayé àti ọ̀run mi ju olúwa ọba tó ní ayé àti ọ̀run ohun ayé asán ni ilé kíkọ́ asán lọ́dọ̀ tèmi owó níní bẹ́ẹ̀ ni má jẹ́ ìrànù má jẹ́ wàkísà má jẹ́ ìjìyà láyé mi tọmọtọmọ tìrantìran ṣùgbọ́n gbogbo nǹkan tó jọ yín lójú yẹn is rubbish and nonsense lọ́dọ̀ ti tèmi àwọn ìran mi àti àwọn yúùtù ọjọ́ ọ̀la yìí àwọn ni ó ta mi lára bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àwọn eléyìí tẹ́tí pa ó ń ké tantantantantan ẹ ti wá pa sí ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ dìde ẹ dìde ẹ dìde ẹ̀yin lẹ lọ patí jù lábúrọ̀dù bẹ́ẹ̀ bá ti ń lọ patí púpọ̀ nù yín ayé yín ti sọ ọ̀bàjẹ́ ẹ lè níyàwó ńlé mọ́ àti báyàwó gbé púpọ̀ nínú yín ó ti dènera nítorí ẹ̀mí lè tẹ́fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ yẹ́lò lẹ́ni ẹ fẹ́ black lọ́la tẹ́ bá fẹ́ lè tó slim lẹ́ni ẹ lè lè tó yọ̀dí lẹ́fẹ́ lọ́la rádaràdà orí burúkú lẹ́ ń bá kiri àfi ká máa rí yín káàkiri ní afro shop nílùú òyìnbó ká ẹ péjọ ká ẹ máa tójọ àbòsí la rí yín sí ẹjọ́ ẹlẹ́jọ́ la yín yín sí ẹ̀yin lẹ́ máa réyàn tọkọ àtìyàwó ń jà ẹ̀yin lẹ́ máa rélè tó lóyún tí ò tètè bímọ ìbànújẹ́ lẹ́ ń bá kiri ẹ̀mí tìjú ayé yín ti bàjẹ́ ayé yín ti bàjẹ́ ayé ayé yín tó bàjẹ́ ẹ tún lajú kalẹ̀ eléyìí tó yẹ kẹ́ bọ́ síta kẹ́ lọ protect àwọn ọmọ tẹ́ bí ẹjọ́ orí burúkú yẹn náà lẹ ṣì ń tò kiri ẹjọ́ tí ò ní bá yín wáyé lọ́jọ́ míì ẹjọ́ òfò ẹjọ́ ìyà ẹjọ́ ẹ̀sìn ẹ bọ́ síta ẹ bọ́ síta gbogbo yín ẹ bọ́ síta káàkiri àgbáláyé ní US ẹ bọ́ síta ní Germany ẹ bọ́ síta Holland France gbogbo yín ẹ bọ́ síta ẹ arúgbó ẹ fi orúkọ Tinubu sẹ́nu èmi ò ní kankan tí Tinubu ṣe fún mi ìpẹ́sìn ṣùgbọ́n lábẹ́ ó ń pa ìran mi ó ń pa ìran mi nítorí àwọn ọmọ ti ẹnìkan ó mú gbogbo ogun ilé ayé òkojọ oko fún ìyàwó àtọmọ àtọmọ ọmọọmọ tó ò ní rí láéláé ṣé àwọn ọmọ ti ẹnìkan ni wọ́n gbọ́dọ̀ ṣe rere láyé ni ẹ̀yin ọkùnrin dẹ̀ lajú kalẹ̀ ẹ ti yọjọ jù ẹ ti yọlẹ jù ẹ̀kọ́ ń bímọ ní abímọ máa wò ní púpọ̀ nínú yín kò ṣe gbogbo yín o but maybe twenty percent nínú yín ló normal tó ń ṣe normal eighty percent nínú yín abímọ máa wò ní yín púpọ̀ nínú yín gan ebímọ títí títí ní òyìnbó ẹ̀ mọ iye ọmọ tẹ́bí torí owó tẹ̀ ń gbà lórí wọn ayé yín ti run ayé yín ti bàjẹ́ ọjọ́ ọ̀la yín ti jóná ajọ́ ọ̀la yín ló ń jóná lọ yẹn o àwọn ọmọ yín púpọ̀ yìí tẹ̀ ń wò mí ẹ ní ọmọ sí nàìjíríà o ó wà lára àwọn yúùtù yẹn tẹ̀ ń fowó skul ránṣẹ́ sí ẹ ń sanwó lé wọn ẹ ń fọ aṣọ ránṣẹ́ sí wọn ẹ gba iphone ẹ fi ránṣẹ́ sí wọn ẹ wá mú ẹ ti mọ̀ ẹ̀pọ̀ ọjọ́ ọ̀la wọn wọn ní ọjọ́ ọ̀la mọ́ àbí ẹ̀yin tẹ̀dẹ̀ ti rí àyè láti kó gbogbo ọmọ yín wá sílùú òyìnbó ṣọ́ọ́sẹ́ pé àwọn ilé tó wà nàìjíríà yìí wọn kì í ṣènìyàn ẹ̀jẹ̀ ló torí pé gbogbo wa kọ́ la máa wá sílùú òyìnbó ẹ̀yin náà ti wà nílùú òyìnbó ẹ ti rí tán kò sí nǹkan tó níhùn bẹ́ẹ̀ ìlú òyìnbó kì í ṣe heaven Nigerians ìlú òyìnbó kì í ṣe heaven bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe rí ní òyìnbó ṣe rí ọwọ́ ló tún ṣe. ọwọ́ ọwọ́ ló tún ṣe òpópó mẹ́ka mọ́ roro ọwọ́ ló ń ṣe é ọwọ́ ló jẹ́ kó mọ́ roro ìlú òyìnbó tí gbogbo wá sáwọ́ àwọn ènìyàn bíi tiwa ló build ẹ̀ let us join hand together and build our nation what am I talking about I'm talking about Yorùbá nation àsìkò títọ́ fún ẹ̀yin ọmọ Yorùbá ìran aládé ẹ̀yin ọmọ ìran olówó ìran ọmọ lọ́lá mo ní pé àjẹbí ni bẹ́ẹ̀ ni àdàmọ́ yín ni òkìkí àdàmọ́ yín ni ọlá àdàmọ́ yín ni akèrè ọmọ bàkàmárì dàsákè rẹ̀ olóṣèjẹ́ pé kò sí ibi tí ìran ọmọ Yorùbá bá máa jẹ́ nílé ayé wọ́n máa rí dàsákì ọmọ aládé lára yín kò yé yín ni kò yé yín ni ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí orí adé ẹ fẹ́ fi orí adé ẹ fẹ́ fi gún gbàgede ẹ fẹ́ fi gún gbàgede ẹ fẹ́ fi orí adé ẹ fẹ́ fi polẹ̀ kí ló dé kí ló dé tẹ́ ẹ̀ mọ̀ wọn ara yín ẹ̀yin ìran jagunjagun ẹ̀yin ìran ọmọ alágbára ẹ ti wá dìran ojo ẹ ti dìran ojo kalẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá tún pè mí pé kí n bá yín pé Ìbà Gani Adams máa fún yín lépè tẹ́ ẹ bá tún pè mí kí n bá yín pé Sunday Igboho máa ń ṣépè fún yín ìwọ gan ṣe become Ìbà Gani Adams the second ìwọ náà dìde kó di Sunday Ìgbòho the second àbíkẹ́ nínú yín nínú ìdílé tí púpọ̀ nínú yín ti jáde ilé alágbára nìyín ìmí púpọ̀ nínú yín àbímọ ògo ni àbímọ agbára ni ẹlòmíì nínú yín àṣẹ bẹlẹnu ẹ agbára àìlè dojúkọ àbímọ ẹlòmíì wọ́n ti rú ẹlòmíì láti inú ẹ̀jẹ̀ sínú ẹ̀jẹ̀ ni ẹ ní kinní ìlara ṣùgbọ́n ìbẹ̀rù bojo ti bayé yín jẹ́ síta ẹ bọ́ síta ẹ má jẹ́ kó pa ìran mi mọ́ ẹ má jẹ́ ọ̀pọ̀ àwọn yúùtù yìí mọ́ ó ti tó gẹ̀ ṣé àánú ò yín ni ṣé ẹ̀yin abiyamọ ayé kò sun yín ni kò rẹ̀ yín ni ìjọ wo la fẹ́ ṣe léyìí dì ìjọ wo mo rò wípé. àsìkò ti tó nísìnyí gbogbo ẹ̀yin eh, Yorùbá agitation gbogbo wa pátápátá agitator ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ àsìkò ànádára ni ti dé mo máa ṣí ojú òpó lẹ̀ fún ten minutes tẹ́ bá lè pẹ̀lẹ́ igba níṣẹ́ lẹ́wọ́ sí pé ká tún ṣe rálì mi láti support àwọn YouTube wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ṣé ẹ ti ṣe tán. contribute níṣẹ́jú pé ẹ lè pè wọlé ṣé ká ṣetán láti ṣe rálì míì ǹjẹ́ ẹ ti ṣetán láti ṣe rálì míì ṣé ká ṣe rálì míì àgbùdọ̀ jẹ́ kó tutù ẹ̀yin ọmọ ìran Oòduà tá à ń jà fún Oòduà nation orí social media ti tutù ti dákẹ́ ṣé ó ti yá ẹ̀sùn yín nìyẹn nígbà tí ìrìn àjò tá à ń sọ yóò tiẹ̀ tí bẹ̀rẹ̀ mo ní ẹ má lísì sí ẹnikẹ́ni tó bá sọ fún yín pé ẹ lè gba Odùduwà nation bẹ́ẹ̀ lè gba Yorùbá nation ó ti ṣe é ṣe àti ṣe ìrìn tí iṣẹ́ ti ń lọ lábẹ́ ẹ̀yin náà ní láti ṣe ti yín ẹni tó ń ṣe tiẹ̀ lábẹ́ ọ̀hún kọ́ ni ká ẹ dúró dè kó wá ṣe ní gbangba ìwọ̀nba tó Hello. Hello ẹ̀lọ́ láti nàìjíríà. ẹ̀lọ́. ẹ̀lọ́ ẹ bá wa dá sétò níṣẹ́jú méjì péré. ẹ̀lọ́ adúgbò. ok orúkọ tèmi. ẹ kú ètò àgbàdùn yín o èmi fọwọ́ sí o mo fọwọ́ sí ká ṣe another rally very soon anytime tẹ bá fi sí a wà ní support yín a máa ṣe rally anytime àti pé báwo ni a ṣe fẹ́ sọ fún gbogbo àwọn tí ó kù àwọn religious leaders báwo ni wọ́n ṣe fẹ́ support kò sẹ́ni tó sọ̀rọ̀ ń pa ẹ̀ mú. àwọn ọlọ́pàá arrest àwọn nǹkan tó ń ṣe wọ́n ni ẹ bá wa bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ṣègùn ẹ máa bá wa pẹ̀lú ẹ máa bẹ́tò lọ. ẹ ṣeun nígbà táwọn pásítọ̀ bá sọ yí pé ẹ̀rù ń bà wọ́n láti sòtítọ́ láti jà fún àwọn tí wọ́n píríṣì fún torí pé kí gómẹ̀ntì máa wá ti ṣọ́ọ̀ṣì yín ìwọ̀nba owó tẹ́tí mẹ́kẹ̀ yín pásítọ̀ nàìjíríà ṣẹ́kọ̀ yín tẹ́tí máa fi kú ni kí lè tiẹ̀ bá kiri torí owó torí owó ẹ̀yin ò lè gbà kí gómẹ̀ntì kan wá ti ṣọ́ọ̀ṣì yín ṣùgbọ́n èyí lè gbà pé kí wọ́n máa pa àwọn ọmọ ọlọ́mọ torí pé wọn ò ní dọ́dọ̀ àwọn ọmọ ti yín àbí kí wàá ní religion ten practice kí ni religion nígbà tí ò bá sí ìfẹ́ jésù kristi tí gbogbo wa ń pariwo lé lónìí bàbá wa lọ́run ó fi ó wá sáyé ó wá kú fún àwa ọmọ ẹ títí ẹ kí ló dé tó bá jẹ́ pé ṣọ́ọ̀ṣì nìkan náà máa ti tẹ́yìn ò lè fi ṣọ́ọ̀ṣì sílẹ̀ kí nǹkan tó ṣeé ṣe tó bá yẹ kó ṣeé ṣe kó ṣeé ṣe kí ló dé ẹ̀yin bá fẹ́ ká ṣe rálì míì ní ìṣẹ́jú méjì ẹ lè pè wọlé kẹ́ bá wa dá sétò yìí kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe kí lẹ fẹ́ ká ṣe ẹ̀yin àtẹ̀mí àgùdọ̀ lajú sílẹ̀ báyìí ká máa dúró pé ká fọwọ́sowọ́pọ̀ ká káwọ́sọ ká báyìí ká nítorí pé ibà Gani Adamu ti wà ń bẹ̀ ẹ̀ kíní kan ti wà ń bẹ̀ ìwọ náà nípa tó máa kó. hello. hello hello ma. ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kó fa slow slow slow ẹ bá wa sọ̀rọ̀ ní kíákíá ẹ jọ̀ọ́. yà yà ẹ wo kò sí nǹkan tá à ń dúró dè ju pé ká tún ṣe rálì lọ ó ti yín because àlè food hams ká máa wòran so the best thing náà ni wípé ká tún ṣe àná dára lè so that gbogbo àgbáyé wọn lè gbóhùn wa ẹ ṣe gan wa. you are welcome sir god bless you. hello. hello ma. ẹ kalẹ́ ẹ kú ètò mà. yes ma. hello. ẹ máa sọ̀rọ̀ yín ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ yín. wọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ èyí mímí dùn sí nípa ti rálì yẹn a ní láti ṣe rálì lóòótọ́ but ṣé mo kàn tí mo fẹ́ sọ gan lórí tàwọn ọba yẹn àwọn ọba yẹn ni problem wa wọn ń tẹnu mọ́ from time to time. ẹ má sọ̀rọ̀ ọba ẹ má fún yẹn ẹ má tiẹ̀ mẹ́nu lọ sọ̀rọ̀ ọba ọ̀rọ̀ ọba kọ́ ló lè tó bá wù wọ́n kọ́ dá sí tó bá wù kọ́ má dá sí ọ̀rọ̀ ọba kọ́ ló ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ kí ni ká ṣe. àwọn ọba ẹsẹ̀ la máa kán la máa fà lẹ́sẹ̀sẹ̀ tó máa kán ti fún àwọn náà fi ṣe olórí wa àwọn náà fi àwọn náà kọ́ tó jọba lé lórí kọ́ọ̀tọ̀ ní pàṣẹ ń sìn báyìí tí àṣẹ tọ̀ ní bá pa ṣẹ́ ṣẹ́ ẹ̀yìn lè pa ṣé nǹkan tọ̀ ní bá ní pé kí yorùbá ṣe ṣẹ́ ẹ̀yìn lè ní kó tó ṣe fún adá yín lóhùn àwọn ọba ẹni ká pa lẹ́sẹ̀tẹ̀ a ní láti pa àwọn lẹ́sẹ̀tẹ̀ gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá ní láti pa àwọn lẹ́sẹ̀ wọn ò wọn ò wọn ò rẹ́jì rárá wọn ò téèyàn bá lọ́ba ó sàn téèyàn bá lẹ́ni bọ́ọ̀dù téèyàn má mọ̀ pé ìlú tó ń wà kò lólórí ẹ̀yà ìsáàbù tó ń wà kò lólórí èèyàn á mọ̀ pé náà oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni but nígbà tó bàbá wà wọ́n ní balẹ̀lẹ̀ wọ́n ní bàbá balẹ̀lẹ̀ òsílẹ̀ ilé dàwòrò wọ́n wà ní ilé dàwòrò lójú wọn wọ́n ìsì kú o wọ́n wà lórí ilẹ̀ o ẹni pé kì í ṣe ọ̀rọ̀ bá àwọn bá ẹni tó bá jẹ́ pè mí tó bá jẹ́ ká pé wọn bú aládẹ̀ ni àbí ká lọ bá wọn nílé àwọn ọba yẹn la gbọ́dọ̀ kọjú mọ́tẹ́ àwọn nìṣòro wa tó bá ti sọ̀rọ̀ gbogbo problem ta ni à lọlẹ̀ tó bá ti dìde gbogbo problem ta ni mà lọlẹ̀ àìsí dìde wọn lórí fàá sínú ìgbèkúta wa yìí Tinubu ọ̀nà ti ba tiẹ̀ jẹ́ ọ̀rẹ́ dì ṣùgbọ́n ọjọ́ kan lọ́jọ́ kan mo mọ̀ pọ́jọ́ tá lò láyé àtọjọ́ tó ti lò sẹ́yìn ìkọ́jú kan lọ lọ́jọ́ kan lọ́jọ́ kan àbára àwalẹ̀ agbọ́wọ́ báyìí ọwọ́ òun ní ṣe gbé agbẹ́sẹ̀ kò ní ṣe gbé máa mọ kẹ́yìn tọmọ ẹ̀ kú tó gbéra tó lọ sí party rally lọ́jọ́ lé ogun second month tóun náà ní Yorùbá máa dúró dè tóun ló máa ní pé káyé èèyàn dáa ọba ẹnìkan jẹ́ ká kọjú mọ́ o àwọn gangan bó a ká máa gbé wọn ṣe pè tọmọtọmọ àbí ká máa rò pèrò lóko lórí àbí ká lọ bá wọn láàfin. ẹ ṣe ẹ ṣe màmá mi àti gbọ́ ẹ jẹ́ ká gbé kọ̀lẹ́ lómi torí mo ní pé round ẹ ṣe gan ni ẹ ṣe ká lè gbé kọ̀lẹ́ lómi thank you ma. hello láti Germany hello ẹ kálẹ̀ ẹ bá wà lásìtò. hello ti ṣe rí ọ̀rọ̀ yìí ṣe rí ìbẹ̀rù tí Yorùbá ń bẹ̀rù yìí tó pọ̀ ọ̀rọ̀ yẹn ni ká máa tẹ ìbẹ̀rù tí Yorùbá ń bẹ̀rù pọ̀ ìgbà tí mo wà lé mò ń dá nìkan fèsì ẹni mẹ́wàá bájà mo wá sí ìtara mi ní Germany ni o àwọn kan tí Tinubu rán ṣe mí lè ṣe lórí nígbà yẹn o mo wá sí ìtara mi ṣe rí nǹkan tí a nídìí láti tó yẹ ká ṣe níjọ́sìn yẹn Sunday Igboho yẹn gan ó bẹ̀rù níjọ́sìn yẹn tó bá rí fídíò ìtọ́ ṣe ó kọrin láti ìbàdí bẹ̀ yẹn ni ẹ̀rù ní gbogbo kìíní ìtọ́ ṣe yẹn a need láti rẹ́sì àtàbọ̀ uh, a need láti rẹ́sì àsíá wa lọ́jọ́ yẹn ni ká nípa rẹ́sì àsíá Oòduà lọ́jọ́ yẹn ni kí ọ̀rọ̀ tá a sọ báyẹn a tún ti solve a tún ti solve ju eléyìí lọ. ẹ ṣeun gan ni thank you sir. hello ẹ kalẹ́ o. ẹ kalẹ́. yes sir. àgbà ẹ sàdé ló sọ̀rọ̀ o. ẹ kalẹ́ sir. ẹ kalẹ́. yes sir. mo fẹ́ kí mo fẹ́ kí gbogbo àwa gbogbo àwa gbogbo Yorùbá tó wà dáwà ní Germany ní kábílẹ̀ abẹ́lé sọ̀rọ̀ o mo fẹ́ kí gbogbo àwa Yorùbá tó wà ní Germany a ṣe rálì kalọ sí Berlin nípa lẹ́nu bèbí wọn kalọ sí rálì ń bẹ̀. à ń gbọ́ yín sà alọ̀ṣẹ̀rẹ̀ àlè níwájú parliament building ní Germany ní Berlin ọ̀dà ẹ ṣe gan thank you sir. that's my contribution ẹ ṣe. ẹ ṣe gan ni. now àwọn gbogbo ẹ̀yin tá a wà lórí ọ̀rọ̀ yorùbá nation yìí òun lè ti fi etí yín gbọ́ àwọn èèyàn láwọn ti ṣetán fún another rally kí ni ká ṣe kí ni ká ṣe àsìkò tá a máa dákẹ́kọ̀ọ́ lélẹ́yìí gbogbo ẹ̀yin tẹ́ bá lè fọwọ́sowọ́pọ̀ láti ìrìn àjò fún ilẹ̀ yorùbá nation ẹ má jẹ́ kí àwọn kankan máa bomi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn pé kò lè ṣeé ṣe orílẹ̀-èdè gbogbo ìlú òyìnbó tí gbogbo wá sá wá ogun tó ń jà wá nàìjíríà ó ti jà wọ́n àwọn náà ni wọ́n dìde tán bá yọ̀ lẹ́bi ti yín wọn ò ní rí gbà ìlú wọn ò ní tòrò àní máa sá wá síbẹ̀ mọ́ àwọn tí wọ́n dẹ̀ máa sọ púpọ̀ àwọn tó máa ń sọ pé yorùbá nation ẹ̀ lè gbà torí pé ẹ̀ nífẹ̀ẹ́ ara yín torí pé kò sí ìmọ̀ kan irọ́ ni gbogbo ẹ̀ gbàgbé òṣì àtàbátẹ̀ tí wá mọ kò sí fẹ́ kò sí ṣọ̀kan a ti padà mọ orúkọ àìsàn tó ń ṣe wá ọjọ́ kan náà kan ní gbogbo ẹ̀ máa hàn sí gbogbo ayé Yorùbá ti nífẹ̀ẹ́ ara wọn wọ́n ti ń fìmọ̀ ṣọ̀kan ẹ fìyẹn sílẹ̀ ẹ lè gbà téèyàn kan bá sọ pé ẹ lè gbà èèyàn kan ò mọ́ta láàrin ogunlọ́gọ̀ àwọn ènìyàn ẹ̀yin ẹ dìde tó bá bomi ìrẹ̀wẹ̀sì sí yín lọ́kàn ẹ sọ pé rọ́lẹ́ nìyẹn pa bó bá wù ẹ lè lóko pa nǹkan tó bá wù kó ẹ fi ṣe àrà tó bá wù yẹn fi dá ẹ sọ fún wọn pé kọ́nà bẹnu àtẹnu nǹkan tẹ̀yìn fojoojúmọ́ ṣe táwọn ò bá ní lọ́wọ́ sí i kọ́ má fẹ́ lu bàá mọ́ yorùbá nation here we come yorùbá nation gbígbà là máa gbà á ogun jà wọ́n nílùú germany wọ́n kojú ogun wọn ò torí ẹ̀ sá kúrò nílùú wọn wọ́n padà build ìlú wọn èmi wá síbẹ̀ mo ló ti yá tán nísìnyí èmi gan ti ṣe tán ilé ti yá ọmọ nàìjíríà rere ẹ nífẹ̀ẹ́ mo yẹ àwa tó ṣe tán tá ti máa délu nàìjíríà ń bọ̀ nàìjíríà tinubu mélòó ló fẹ́ pa mélòó ló fẹ́ pa tó o bá pa wá ṣó o lè pa gbogbo wa tán ni Hello, lọ láti France. ẹ kàlẹ́ bá wa dá sétò oníṣẹ́jú méjì. à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ yín straight ẹ má ẹ má tiẹ̀ kí mi ẹ má sọ̀rọ̀. ẹ kàlẹ́ mà nǹkan tí mo fẹ́ sọ ni pé mo ṣe wà báyẹn kò tí sọ ọjọ́ tó bá fẹ́ lọ bá ọba jà kọ́ sí program wa máa sọ pé mo fẹ́ bá ọ lọ sílé ọba kọ́ lọ bá wọn jà torí kò kí sí àwọn míì máa máa lẹ́nu pépépépé wọ́n máa pè lórí ṣó wọ́n máa lẹ́nu pépépépépé kò sí kankan mọ́ lè gbé gi o mọ́ lè gbé pan wọ́n máa lẹ́nu pépépépé wọ́n fẹ́ lọ bá ọba jà tẹ bá fẹ́ bá ọba jà ẹ bá ọba jà and mo lè fẹ́ jẹ́ káwọn youth wa kọ́ wake up bí nìkan tí dáàdi mi sọ ń sìn wọ́n sọ pé àwọn Yorùbá ti lè bẹ̀rù jù òótọ́ nìyà ń bẹ̀rù kí ló fà á ṣe bá àwọn ọmọ ló jáde báyìí tí wọ́n mo rí lánàá mọ́tò ẹ̀gbọ́n obìnrin kan létí tó bá wá ṣe ìyá mi ni wọ́n gbá létí kọ́ wọ́n gbá èèyàn létí. ẹlẹ́wọ̀n yúùtù yọ̀lẹ́ àwọn yúùtù tún ti bọ́ síta ẹ̀yìn ìyá àti bàbá wọn ẹ wá dákẹ́ ẹ̀yin lẹ sọ pé àwọn yúùtù wọn di useless wọ́n lọ̀lẹ́ wọ́n ti wá proof ẹ̀ fún yín pé wọ́n yọ̀lẹ́ ìtìyín náà la fẹ́ fún mọ̀ọ́sì. àwọn Yorùbá tó wà ń bẹ mọ́ ọ̀pọ̀ àwọn Yorùbá tó wà ní protest yẹn wọ́n ọ̀pọ̀ hmm. àwọn ọmọ àwọn ará àbòmí tó ń gbélé kó àwọn ló ń dìde hmm. àwọn ọmọ Yorùbá orí wọn ṣáà tún burú lọ o bọ́lá wà ṣáà tún ni àwọn ọmọ Yorùbá àìjẹ́ ká jí o a ti sùn pẹ́ àwọn tó fèsì wá gbalẹ̀ wa tán ṣé ó ti gbà tó bá pa gbogbo wa ni ìyá àti bàbá wa tó bá pa wọ́n ṣé òun níyàn wa kàn wá ni a kàn ń sùn wọ́n ṣe protest ẹ̀ jáde fún wọn wọ́n tún ṣe ti Odùduwà ẹ̀ ní jáde èwo lè fẹ́ wá ṣe àtẹ̀fẹ́ jẹ́ kí ayé yín gbà sí Nàìjíríà ni. ṣe ti ṣe ṣe faramọ fún another rally sir. hello kọ́là ó dà hello láti Italy. ọlọ́run nípa làákàyè ní màmí. ẹ máa sọ̀rọ̀ yín à ń gbọ́ ẹ máa sọ̀rọ̀ yín ẹ má wọrí ẹ máa sọ̀rọ̀ lọ. ọlọ́run nípa làákàyè orúkọ tèmi ni bá mi gbọ́dá tájù tí abẹ́jí bá ń bíyàn mo fi ń yàn gẹ̀ láti gbẹ́gẹ́ jẹ̀yà fún mi ṣẹ́gbọ́gàn tí mo sọ torí obìnrin takuntakun bí òkùnrin lẹ́yìn ṣẹ́ngbọ́ ọmọ Oòduà lèmi ọmọ well you, lèmi ní Europe tí mo wà ń yọ hmm. and sáà máa àmọ̀ràn tẹ́mi kàn máa gbà yín kẹ́ bá a sọ fáwọn bàbá wa ti pọ̀ bàbá pẹ̀lú bàbá wa Sunday Igboho àti ààrẹ Gani Adams. next thing agbára wọn náà agbára wà lẹ Yorùbá táwa fúnra wa mọ̀ Èkìtì lèmi ti wá aramọkọ lèmi ti wá mà ṣé mo agbára táwọn bàbá yẹn kó sọrun kan kò lẹ àwọn mítìnì eh, tán ṣe ká tán ṣe gbogbo ọdún kìnnìkan tán ṣe ká yẹ kán gbé lẹ ẹnìkan kan announce gbogbo àwọn alágbára nílẹ̀ yorùbá kan wá sí ọ̀dọ̀ ààrẹ àbọ̀dọ̀ bàbá wa Sunday Igboho pé wọ́n fẹ́ rí wọn ẹnìkan kan tó bá ní agbára kan gbé wá òkè náà kí ni kátà lè lo kíní fún. ẹ eh, bàbá mi ṣé ẹ fọwọ́ sí rálì ṣé ẹ fọwọ́ sí rálì ṣé ẹ fọwọ́ sí ká ṣe àmúdára lè. mo fi ọwọ́ mo mo fi mo fi ọwọ́ sí i tó bá ní nǹkan tó fẹ́ kò wá ní dọjọ́ yẹn ká tún la tún fẹ́ ṣe rálì kí gbogbo yín ká máa pè wọlé ẹ ti ṣe tán yẹn ká tún máa rí yín mọ́ ọmọ ọ̀lẹ́ni yín bọ́ta ẹ ṣeun brọ́dà mi ó dàbọ̀ eh, eh, ó dàbọ̀ ẹ ló láti UK ẹ ló láti UK ẹ ló ẹ kálẹ́ o ẹ bá wa dá sétò ní kíákíá. ẹ mo fara mọ́ wípé ká ṣe ọ̀nà dára lè but ká sún ọjọ́ ẹ̀ síwájú kí tilé tó kó lè bọ́ kí èrò ọ̀nà kó lè mọ̀ ṣé wá rí àfikún lérí ọ̀rọ̀ yìí ni wípé ṣé rí ẹni tó bá máa tún ilé ṣe ọwọ́ rẹ̀ láti mọ́ ilé àwa Yorùbá ó dọ̀tí àtìlé ọba ni o àtìlé ìjòyè ni o àtìlé ènìyàn lásán ni o ilé wa dọ̀tí gan-an. tá a bá tún ilé ṣe ìyan á nítorí pé tá a bá fẹ́ bá ọmọ bàbá ẹni wí ọmọ ìyá àlákọ́kọ́ lọ́jú mọ́ o. ṣe lọ́wọ́ sí rálì ọ̀rọ̀ mi kò lópin. ẹ ṣe gan-an ni thank you sir. hello. hello? hello. hello ẹ kalẹ o ẹ bá wa dá sẹtọ ìṣe ẹ lọ́wọ́ sírálì. ẹ kú iṣẹ́ Ọlọ́run á wà pẹ̀lú yín ṣẹdùgbọn fẹ rí ibi tí ọ̀rọ̀ kù sí òun ni ọ̀dọ̀ wọn bá yín ibi tó kù sí gan nìyẹn tá a bá mú sọ ká máa sọ ká máa tún sọ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà sọ bọọdù ṣùgbọ́n ẹ kí a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn wọn náà ṣàgbéni má kọ àmọtẹni tó ń ṣe kò ṣáájú ni má fọwọ́ àmọ́tẹni tó kò fi wọ́n ní wí síbẹ̀ kọ́ kú síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀bẹ̀ ń ṣe prógámù yìí lórí lórí àwọn rédíò báyìí lórí íńtánẹ́ẹ̀tì báyìí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ ó yẹ káwọn náà máa gbọ́ wípé tá a bá gba Oòduà nation wọ́n máa dá agbára padà tọ̀dọ̀ wọn. kókó kò lè kíjọba kíjọba Buhari bá fẹ́ láti má fún wọn lówó mọ́ owó tí wọ́n máa gbà nílẹ̀ Yorùbá ju ọ̀dọ̀ federal government lọ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kó gbọ́ o Ọlọ́run Olódùmarè ẹni bá fi kú ẹni bá fi kú wáyé òun ló máa kú fúnra rẹ̀ lágbára náà wọn kò sẹ́yìn ọdẹ yìí oore ọ̀fẹ́ Ọlọ́run a máa dì í mú ẹ ṣe ẹ kú ètò. ẹ níṣẹ́jú márùn-ún ká tó rándọ̀ ẹ̀yin tẹ́ bá fọwọ́ sí rálì lẹ́lẹ́ẹ̀kejì ẹ ẹ bọ́ síta ẹ pè wá ẹ ẹ ẹ̀yin tí ẹ bàbá mi tó pè wọlé tó ní ká sún rálì síwájú yẹn ààyè sísun síwájú ò ṣẹlẹ̀ àwa la sọ wípé àwọn yúùtù wá àwọn youth wẹ́kọ̀ lẹ́ni wọ́n they are lazy youth wọ́n ṣe kinní kan wọ́n ti proof wa wrong náà wọ́n ti bọ́ síta wọ́n ti bọ́ síta kílẹ̀ tí wọ́n fẹ́ kàn ṣe ẹ̀yin bàbá àwọn yẹn ẹ̀yin gbogbo yín lẹ̀ ń sọ tá a bá dẹ̀ wí ẹ̀ ní ká mọ́rin wá tá a bá sọ ẹ̀ ní ká mọ́rùn wá ẹ̀yin lẹ láwọn yúùtù àdìde àṣekọ́kọ́ àwọn yúùtù tún ti dìde lójú ẹ̀mí yín bẹ́ẹ̀ wọ́n dẹ̀ yìn wọ́n ń bọ̀n ẹ̀dẹ̀ dúró bẹ̀ tá a bá dẹ̀ sọ ẹ̀ la bọ́ba ẹ̀ la bújòyè ẹ̀ ní kán lọ́ọ́ máa táàgì mi kán lọ́ọ́ máa fi kú wá ọmọ yín kiri hello kọ́là hello. hello. ẹ ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa sọ̀rọ̀ níṣẹ́jú méjì péré ẹ má kì í mi ẹ má wọrí ẹ̀yin sọ nǹkan tẹ́ fẹ́ sọ ṣe fọwọ́ sí rálì lẹ́lẹ́ẹ̀kejì. bẹ́ẹ̀ ni mo fara mọ́ mo fara mọ́ kó má pẹ́ jù torí ká bá ń dóde àwọn bàbá wa yìí kọ́kọ́ òní ṣeé ṣe àwa ọ̀dọ́ ìlànà àbúrò gidigidi àwọn bàbá wa ti jẹ́ dodo wọn ò lè so dodo ẹ má jà tọ́ra wa kò sọ́gbà kan lè ìjọba tó lè fọ nǹkan tó dáa mọ́ kò sí they are all politician number yà pé rally yẹn kọ́. ẹ̀yin òwòrán mi ẹ bá mi kọ síbẹ̀ ṣé ẹ fọwọ́ sí rally ṣé ká tún jáde yorùbá nation mo ti sọ lórí show mi pé rally yẹn continuously la máa máa ṣe àsìkò títọ́ a ní láti support àwọn youth wa ẹ̀yin tẹ́ bá ní connection pẹ̀lú àwọn Biafra ẹ jẹ́ káwọn Biafra náà kí wọ́n mọ̀ àsìkò táwọn náà máa jáde lélẹ̀ wọ́n ti ń pa àwọn youth wa ẹ má jẹ́ ń pa wá tán lórí ayé wa lójú ayé wa ẹ̀yin ìyá àtàyè bàbá ẹ má jẹ́ ń pa àwọn ọmọ wa wọ́n ti pa fúṣọ wọn wọ́n tún ti ń fìbọn pa wọ́n ẹ dìde ẹ dìde àwọn ọmọ tó ń pa àwọn àwọn ọmọ wa àwọn yìí tán bá yé gbogbo everything jẹ àwọn ọmọ wọn wọn ní maximum protection ìgbésí ayé tó lóyin tó dùn òun ni àwọn ọmọ wọn ń gbé ìgbésí ayé tó yẹ káwọn ọmọ tiyín náà máa gbé ẹ̀yin lẹ máa jà fún ìran yín tẹ máa jà fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ dìde ẹ bá mi kọ síbẹ̀ ẹ̀yin èèyàn mi ṣe é fọwọ́ sí ká ṣe rálì lẹ́lẹ́ẹ̀kejì ó yá ẹ jẹ́ kó máa rò ẹ jẹ́ kó máa rò ṣé ká ṣe rálì okay Adédìgbẹ princess adé ẹ gan ni òkè akínyẹmí adéwálé thank you very much. Sonny Olu God bless you. Sonny Olu, God bless you. Latif Mumin Ishola, God bless you. Oladapo Olamide Isaac, God bless you. Adekoya Ahmed, yes so. Ola Stima, Akishola Deborah Blessing, God bless you. Mami B Oluwabukola, God bless you. Olamileko Adetayo Adedoyin Rally is the only answer. Dara Darapoli, God bless you. Adedigba, God bless you. Oladapo Olamide Isaac, God bless you thank you thank you ó yẹ ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ jẹ́ kó máa lọ ẹ fún rálẹ̀ ẹ̀tọ́ yín ni ohunkóhun tá ẹ bá fẹ́ béèrè fún ẹ̀tọ́ yín ni gbogbo ẹ̀yin ọba ọba ọba ẹ̀yin ìjòyè ẹjọ́ nítorí ọlọ́run kẹ́ tó máa lọ ẹ bá mi ṣí èso yẹ jẹ́ kó kan àwọn ọba ẹ̀yin tí ẹ rí ṣó mi tẹ́ ṣí ẹ̀ tẹ́ jẹ́ kí wọ́n rí tó fi ń sọ wípé èmi ń bú wọn ẹ kò sí wàhálà ẹ ti rí pé mi ìbú yín sìn kò ṣe párùn yín bà mí o ẹ̀kan náà lẹ lè pa mí ẹ lè pa mí lẹ́ẹ̀mejì o ṣùgbọ́n tí ẹlẹ́tẹ̀ bá lẹ fẹ́ pa mí tọ́lọ́run mi ò bá pa mí kí lẹ fẹ́ fi mí ṣe ṣé òótọ́ ọ̀rọ̀ máa ń jọ yín lára ni ṣé ti rí pé mi ìbú yín mo kàn wá sọ fún yín ni ṣé ti rí pé ti ń pa àwọn ọmọ wa ẹ̀yin lẹ láwọn yúùtù yẹn ò dáhùn wọ́n lazy ṣé ti rí wọn nígboro ṣé ti rí wọn bẹ́ẹ̀ yẹn àwọn kan tó pè wọlé wọn ní àwọn yúùtù wa kò sí yorùbá púpọ̀ ńbẹ mo fojú ara mi rí yorùbá pọ̀ ńbẹ yíbò wà ńbẹ bìnní wà ńbẹ gbogbo wọn ló wà ńbẹ ẹ̀yin ọba ẹ̀ tún sọ̀rọ̀ àrọ́bà kankan látijọ́ ta ti sọ̀rọ̀ kó tiẹ̀ ṣàyà gbangba kẹ́ẹ̀tì ẹ̀ pé fẹ́ àdírẹ́sì wa ẹ̀kọ́ ẹ̀ àdírẹ́sì wa ìṣe kankan bẹ́ẹ̀ ẹ̀ dẹ̀ máa sọ pé ìṣe nǹkan ní ọ̀dà kí lè ṣe lọ́dà tẹ́ ẹ̀ lè bọ́ síta ṣé bẹ́ẹ̀ ni gọ́ọ̀mẹ̀ntì kí ni nǹkan gan tẹ̀tẹ̀ tí wọ́n á wá nínú ayé gan tó ti jọyín lójú kílẹ̀ tí ìmẹ́ẹ̀kì ṣe lélẹ̀ tí ìkọ́ni ṣé mọ́tò lẹ̀ ní ni dúkìá lẹ̀ ní ni tẹ wá ń wòye pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n á gba wọ́n á yọ yín kúrò lórí oyè ìgbà tí ẹ wà lórí oyè gan tí wọ́n tó lẹ́nu yín sórí oyè lẹ wà yẹn ni ẹ wà lórí oyè ó ní kí n má joyè ó sàn ju kí n sọ̀rọ̀ kẹnu mi má kálù lọ wọ́n ti gbàṣẹ́ lẹ́nu yẹn yẹn bàbá mi kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ìjọba yẹ kó wà ní ọ̀dà yín ni ẹ̀yin tó yẹ ká ẹ sọ̀rọ̀ ká máa kára sọ́dànù bàbá mi ọ̀ọ́ni Ifẹ̀ ní ayé àtijọ́ mo gbọ́ nínú ìtàn wọ́n ní wọn kì í rí ojú ọ̀ọ́ni wọn kì í rí ẹsẹ̀ ọ̀ọ́ni nítorí pé ẹ kì í ṣènìyàn lásán àròlé Oòduà ni yín ṣùgbọ́n lẹ́yìn sìn mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìlàkàkà yín o bàbá Ọbásanjọ́ ọ̀nà ẹ̀ ti ṣetán láti ṣàtúnṣe à ń dúró dè yín o ẹ bá wa dá sọ rẹ̀ wọ́n ti pa YouTube wa tán o èló kọ́là anyway a nílé ìgbà pè mọ́ mi wá láti ṣe ṣó lọ títí títí torí pé mo ń wé pé tí mo bá ní pé kí n má ṣe ṣó ilé ni nítorí bàbá mi ìmáàmù ọ̀fà ìmáàmù gbogbo àwọn yorùbá ní ilẹ̀ wa láti ìlú ìlọrin à ń gbé wọn bọ̀ lọ́la wọn á bá wa tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ wá darapọ̀ mọ́ wa lọ́la ní aago mẹ́fà ìrọ̀lẹ́ nigeria time seven pm german time gbogbo kwesọ̀ tẹ bá fẹ́ mọ̀ tẹ fẹ́ bí wọ́n wọ́n ṣetán láti dá yín lóhùn ní ọ̀la nítorí ẹ̀ mo ṣe sáré ṣe eléyìí ẹ̀ ló kọ́lá láti uk ah hello sister Dara. yes ma. ẹ kúṣẹ́. yes ma. ẹ kúṣẹ́ olúwa sórí ṣó lẹwà. bẹ́ẹ̀ni. ah ok ẹ kúṣẹ́. ẹ ẹ jọ rally máa continue rally o máa continue. ah ẹjọ́ ta ni mò ń bá sọ̀rọ̀ ẹjọ́ ta ni mò ń bá sọ̀rọ̀. ẹ olórí ló ń pè láti UK. ah ẹ kalẹ́ mi rally ẹ kalẹ́ ìyá mi ẹ kúṣẹ́ ọlọ́run á dá yín sádọ́mọ sí á dá gbogbo wa sí. àmín mà mo fàkókò yìí mo fi kí gbogbo àwọn tó wà lórí platform ojú òní tì yín o ẹ ní fojú ọwọ́ ṣiṣẹ́ kẹ́ fi ẹsẹ̀ dànù o ìbẹ̀rẹ̀ kò ń ṣe o àwa tí ọlọ́run gbé kalẹ̀ tọ́lọ́run wọnú wa tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yorùbá nation yìí a máa kọ́ntínú náà ni o kò ní tú wa kò ní rẹ̀ wá o ṣóyè yín ẹ jọ ń torí ọlọ́run ẹ jẹ́ ká wá bá ṣe máa organize láti jáde again because UK ti mọ̀ wípé nǹkan bọ́ táwọn lára ṣó ti yé yín tó ẹbí gbogbo ohun tó ṣẹlẹ̀ níjọ́ Sunday dọ́tà mi òun ló òun ló gbé microphone ló wà lẹ́gbẹ̀ẹ́ whisky tán tí wọ́n tí wọ́n rí i pé bábára ṣe ń jó àwọn ọjà wọn kò yé yín àwọn ò ṣe torí pé a fẹ́ gbà nǹkan a ní bàbá àṣàlẹ̀ bọ̀ wá lọ́lọ́run so opportunity tá a dẹ̀ ní gbogbo àwọn ọmọ tó ṣe rálì níjọ́ sunday yẹn níwájú nigerian uh, building eighty five percent of them they are born in uk so tí wọn ò tiẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú nàìjíríà ṣùgbọ́n ó ká wọn lára bí àwọn òbí wọn bá bó ṣe bù wá tó ń ta wá lára tó ń dẹ̀ mọ̀ wípé yes nàìjíríà ọ̀jẹ́ mi ṣe yorùbá akábẹ́bù kìlù tiwa náà kó dàbí uk. kó dàbí amẹ́ríkà ọmọ ẹlẹ́ran ti ń jẹ egun ọmọ aláṣọ ti ń wo àkìtà ẹ jẹ́ ká jí ká má sùn ẹ jọ ń torí ọlọ́run ẹni tó bá fi ọyàn ẹ̀ tó bá fi fún ọmọ lọ́yàn kò ní kò ní ara ẹ̀ sílé kó máa rí káwọn sáàtì máa pa àwọn ọmọ báyìí ẹ má káwọn jókòó sórí íńtánẹ́ẹ̀tì ká máa kọ́mẹ̀ǹtì ìbẹ̀rẹ̀ ó ṣoníṣẹ́ ẹ jẹ́ fi iṣẹ́ wa sílẹ̀ gbogbo nǹkan tá à ń ṣe yọ ọlọ́run kọ́ fún wa ni àwọn gba reward lọ́wọ́ anybody torí mi ìtì ẹ̀ pé rálì àwọn ọmọ yẹn ó máa ní agbára tó yẹn jọ Sunday ṣùgbọ́n dúpẹ́ ọba tó ṣọ́ wọn lọ tó ṣọ́ wọn bọ̀ àwọn tó ní yéèdìsìn àníyẹn tó dẹ̀ fàlù láì ẹ wò bí àwọn ọlọ́pàá kan ṣe kún àárín àwọn ọmọ gbogbo wọn lọ láyọ̀ dẹ̀ bọ̀ láyọ̀ ẹ ó wú ọ̀tí ẹ̀ ká gba ká fi iṣẹ́ wa sílẹ̀ ká gba dé hàn ká jáde ká tún tún jáde kéènì. tẹ ẹ bá sì jókòó tẹ́ ẹ retí ọba kan ẹ sanra yín jẹ ni o. ẹ bá mi sọ fún wọn mà. ẹ sanra yín jẹ ni o. èyí tí mo sọ sọ sọ fáwọn ọba táwọn ọba tó náà fi kú lé wọn ọmọ tó ń fi kú wá ọ̀tá mi kiri èyí tí mo wíwí tó ń wá sórí iṣẹ́ mi tó pè wọlé tó ń tírẹ́tì mi sí iye tí ti tẹ̀lé fún mi mi nǹkan tí mo máa ṣe ni mo máa ṣe nǹkan tí mo máa wí ni mo máa wí. tẹ bá rí ṣòó tí um, sísà mi ní ní jẹsì yẹn ṣe mo ti pè sórí ẹ̀ lánàá mo ti tẹ̀tú sọ mo dẹ̀ tún rí títí torí mo mọ̀ pé máa yẹn máa wà lórí ṣó inú mi ò mi ò ráyè wọlé jọ Monday jọ Sunday yẹn ni. ẹ jọ̀ọ́ sà tẹ́ ẹ bá ń gbọ́ prógráàmù yìí ìjọ tẹ́ ẹ bá tún pè sí orí prógráàmù yìí tẹ́ ẹ sọ wípé àwọn ọba kan wọ́n gbówó kan fún wọn wọn ò àsìkò tá a máa mọ̀ bóyá wọ́n gbowó bó gbowó lélẹ́yìí o eh, eh. ẹni wọ́n tún ti kó owó kan síta three hundred and sixty something million wọ́n lọ máa ti wá gbogbo àwọn tó ń ṣe ṣòpè kan pa wọ́n torí ẹ̀ káwọn tó ń ṣe ṣòpè lọ sọ fún àwọn eh, police country wọn wọ́n lè fún wọn ní kinní kan for protection ẹ jọ ń torí ọlọ́run mísà ẹ pàkó ẹ lò ẹ má wà sórí social media láti wá máa threaten anybody kò jọ. tẹ́ ẹ bá ní further information tẹ́ ẹ fẹ́ ṣí àpẹ láwọn èèyàn tí ò bá ń ṣe wípé wọ́n rán yín iṣẹ́ ẹ wá fẹ́ bá tálẹ̀ ìdòbẹ̀lẹ̀ halẹ̀ mọ́ná orí yín burú mọ́ tilẹ̀ yín èṣù tẹ́lẹ̀ tọmọtọmọ ni ẹ halẹ̀ mọ́ wa kọ́ kọ́ lẹ sọ kọ́ lẹ wa dẹ̀rẹ́ ti ní àwọn bàbá yín jókòó síbẹ̀ yìí nìyà ọmọ wọn tó ń fìyà jẹ tá ò bá kóra wa jọ ìdásílà tá a gbé gbogbo nǹkan tá a bẹ̀rẹ̀ ṣiṣẹ́ january first ṣó máa ó ya october first ṣó ó gbogbo show ẹ máa sọ fáwọn èèyàn wípé wọ́n kọ́ ara wọn ọ lè protect ara wọn tá lè dressing. ẹ má tún pè mọ́ mọ́ mọ́ ẹni high particularly mọ́ ń ṣọ́ gbogbo gbogbo gbogbo àwọn program ni ìkéde bọ́tún pé èṣù ni máa èṣù àti jésù kristi máa rán gbogbo ẹ̀ papọ̀ ni báwa ti gbowó dára ti gbowó lọ́wọ́ ara yìí wàhálà ti yín nìyẹn ọbọ̀ òfò tó ń ba tó ń ba sórí ọba àwọn ọba ti ìdòdò tó lè ṣòdodo mọ́ ẹ tẹ́ ẹ bá ní fọ́tà tẹ́ fẹ́ ni kó pé kí ẹ máa is still on láti máa àwọn èèyàn. wọ́n lọ protect ara wọn sẹ́yìn lẹ́bàá sọ ọkọ tó máa ṣe fún wọn àbá rí níta tó bẹ̀rẹ̀ ẹ wà á lù ẹ ti bá gbogbo òlu jẹ́ ẹ jẹ́ yé ọmọ máyé ṣé torí jíìpù tí wọ́n fún gbogbo yín àti slọ́ọ̀tì tẹ́ ń gbà lọ́wọ́ ọmọ kan lè fa ọmọ yín sí bẹ́ẹ̀ sílẹ̀tì àti wọ̀rẹ́bà. Rolls Royce ni Rolls Royce lọ́rùn báyìí ó ní ah, kí ló dé gan-an ẹ̀rọ ìfẹ́ ìfẹ́ ìsítádára ṣẹ́fẹ́ ẹ̀fẹ́ gbọ̀ǹkankan hmm. kí nǹkan tó ba Nàìjíríà jẹ́. Only respect kọ́ṣọ̀ burúkú yẹn ó pẹ̀lú nǹkan tó bá jẹ́ Yorùbá jẹ́ tọ́ alágbàlagbà ń sọ̀rọ̀ kọ́ dákẹ́ àgbàlagbà tí ò bá mọ nǹkan tó yẹ kó ṣe jẹ́ generation sí ti yàtọ̀ èmi tí mò ń sọ̀rọ̀ mo ní ọmọ ọmọ kí ló dé dọ́lọ́ bẹ́ẹ̀ ọmọdé bá ṣẹ̀yàn tó bá ní mom you do this èèyàn dẹ̀ with love wọ́n apologize to your child kò jẹ́ pé torí mo jẹ́ yẹ kí ẹ̀jẹ̀ ti bìlí ìgbé owó nǹkan tí n bá ṣe all right. ẹ ṣeun mọ́ mi wá torí mo ní láti rán ọ̀dọ̀ respect yẹn náà ló ba ayé wa jẹ́ mm. tí ó jẹ́ kí gbogbo wa ká tètè jí ẹ jẹ́ jí kẹ́ má sùn kí ló ń ṣẹlẹ̀ gbọ́gbọ́ ọba tó bá fẹ́ dá sí kó dá sí yìí tí dá sí kó jókòó Gani Williams náà Gani Adams náà kó máa ń ṣe kó jẹ́ ká mọ̀. Ah gbogbo kókó sì lọ. bàbá dẹ̀ sọ̀rọ̀ nísìnyí wọ́n á ní ká mórí wá wọ́n á náà fà fọ̀ṣẹ́ wọ́n á ṣépè fún yàn kan bẹ́ẹ̀ bá ṣépè fún yàn tẹ́yọ́ lọ́rùn ò bá ṣépè fún yàn àmọ́ ń gáṣí yín àmọ́ ń gáṣí yín. wàhálà tí wọ́n nìyẹn ẹjẹ ni fún tó ń wí ìgbà tó rọrùn sọ. àníkè ṣe ṣé mo ní ká fún mi lówó ni mo ní ká ralẹ̀ fún mi mo ní ká fún mi láṣọ ni ṣé mo ní ká fún àwọn fámìlì mi ní nǹkan kan ni gbogbo ọmọ ìran Yorùbá pátápátá ni mo stand fún àwa sọ̀rọ̀ abẹ̀yìn apẹ́ẹ̀tì yín ẹ̀ dá wa lóhùn àwa fìbínú sọ̀rọ̀ ìbínú yẹn nìkan lẹ rí múṣẹ́ tí mò ń palẹ̀ ní nǹkan ṣe tí tó tó ń dá ọjọ́ kínní kan ní kínní tí ò ní nǹkan ṣe nìyí ni ẹ wá sọ pé torí pé wọ́n sọ̀rọ̀ ìgbà tá a ti ń pẹ̀tì yín tá a ti ń bẹ̀ yín tá a ń kì yín tá a ń sà yín ṣe bí ẹ ṣe bí ẹni pé ẹ̀mẹ́ni ó kú ni ẹ ṣe bí ẹni pé ajá ló ń gbó àṣẹ tí ẹ ń gbọ́ wa ẹ sọ̀rọ̀ ìgbà tá wá sọ̀rọ̀ sí yín tá gún yín ní kẹ́ṣẹ́ ẹ wá fi kúlé ẹni ẹ fi kúlé wa kiri ta ni yín ganan tẹ́ ẹ bá ti fi kú lé wa kiri tẹ́ ẹ bá padà pa wá ẹ̀yin ẹ má kú mọ́ ẹ má kú mọ́ ibà Gani Adams ẹ má kú mọ́ ṣe ti gbọ́ gbogbo yín lọ́balọ́ba níjòyè níjòyè tání ẹ̀ ń lépa mi kiri ẹ lọ tẹ́bù ọ̀rọ̀ mi ẹ má kú mọ́ ṣe ti gbọ́ ẹ̀jú má yé ṣùgbọ́n ìkọ̀kan ni mo mọ̀ tó dá mi lójú bó bá ṣe wù ká pẹ́ láyé a ó pẹ́ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan tẹ́ bá kó mídè kó mí gbogbo tẹ́ bá jẹ́ nílé ayé tẹ́ jẹ́ ní ìwà àti ní ìṣe yín ìjọ tẹ́ bá ti mí èémí yín lásán ìdájọ́ yín ó dùn gbogbo iṣẹ́ yín ó ń dúró dè yín nínú sàárè ẹ o ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́ ọ kò sẹ́ni tó máa wà ń bẹ̀ gbà yẹn ẹ̀yin ẹ má kú mọ́ ẹjú máyé ohun tẹ́ bá gbélé ayé ṣe tẹ́ bá kú tán ayé àròyìn yín láti ìrandéran títún ayé ni bẹ́ẹ̀ ni à ń bọ ògúnlẹ̀ ní ọbàtọ́lá ọ̀ṣun gbogbo wọn pátápátá nítorí ipa tí wọ́n kó nígbà tí wọ́n wà ní ilẹ̀ yorùbá ni kò ń ṣe pé torí nǹkan míì ẹ̀yin náà gbogbo nǹkan tá ìṣe nísìnyí ó ì máa máa sọ lẹ́yìn yín bẹ́ẹ̀ ni ẹ̀ ẹ̀ tí mọ̀ kankan ẹ̀ ló màmá mi. Hello, mommy. Hey, yeah. ẹ má kú mọ́ kẹ́ má ní pé ṣe ló bu yín wọ́n ti pè yín lórúkọ wọ́n rí yín fín ìdí tá a ṣe rí yín fín yẹn yorùbá ẹ̀ kọ̀wọ̀ sí mo mọ̀ ẹ́ pẹ̀ kọ̀wọ̀ sí yorùbá ẹ̀ kọ̀ ebú màmá mi. hello. hello mọ́mì. hello ẹ má sọ̀rọ̀ yín mà. yes ah, èmi ò náà púpọ̀ tí mo máa sọ ju pé a máa tún. another rally èmi wà in support of that àṣe àdúró dé anybody ẹ tó bá tó wà kàkọ́ wà kàwá tó má kọ́ wálẹ̀ nǹkan ọ̀hún lè kọ́ wálẹ̀ lẹ́yìn kejì àwọn náà dẹ̀ lè gbé sáyé ẹ tó fẹ́ pààyàn lè gbé sáyé wọ́n sọ ẹni tí ò tẹ̀ mọ̀gbà tó náà ń ṣẹ̀dá èèyàn kan kó mọ̀ fẹ́ pààyàn nígbà tí ọlọ́run ṣẹ̀dá wa nǹkan ọ̀hún níbẹ̀ tí wọn lè ní agbára lórí wa wípé àdẹ̀ ní sòtọ́ ọ̀rọ̀ yẹn rọ́nà pa máa sọ ọ̀rọ̀ ló ń ta wọ́n lára ẹni tó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí ẹni tó bá tabá lára ó ṣe àtúnṣe bí tó ti tabá lára ó ṣe àtúnṣe a máa ṣàrọ́dá lára rẹ̀. bẹ́ẹ̀ ni mà àná dára lèyẹn ni. máa tẹ̀ pọ̀ bẹ́ẹ̀ máa pọ̀ ní Chicago bí o tó máa wá máa máa lè ṣètò mọ́ kọ́ńtà tó wà ní máa ti máa ṣe kó jẹ́ kí n kọ́ a máa fi ṣe sílẹ̀ máa pọ̀ tó bá fẹ́ rí ìkọ̀kan ìwọ̀n ẹ̀kọ́ náà ni nà àwọn ẹ̀kọ́ ni yọ́n máa ń kù sẹ́wọ̀n bàbá wọn tàbáwọn ìyá wọn sẹ́wọ̀n ìyá wọn ti sáyé tí wọ́n fẹ́ fẹ́ wá kọ́ pa wá ọlọ́run bá fẹ́ nùwárí wọn lọ́wọ́ kọ́ pa kábọ̀ ọlọ́run sí ìdí ẹ̀ kò sí ìdí ẹ̀ tọ̀ kò dẹ̀ sí ìdí màdàrú ó rí pẹ́kọ̀ ṣé agbowó ni ẹ̀ gbowó ẹ̀ gbà kọ̀kan náà ẹ̀ ń jà fẹ́ sọ mi ènìyàn ni tọ́mọdé sọ pé tẹ́tà fi ń jà fún tọ́nípọ̀ ọ̀fẹ́ ṣe kọ́ tọ́ ọ̀fẹ́ ṣe kọ́ wá ṣe kárí tó kọ́ yé gbúmọ̀ mọ̀rùmọ̀rù kọ́ yé gbúmọ̀ wa mọ́ tọ́ máa fọ àjẹkọ́ fọ àjẹ mọ́ọ̀dẹ̀ nípa àjẹkọ́ ṣe nọ́mà kò jù bẹ́ẹ̀ lọ a máa ṣàwọn dára lè. ẹ ṣe gan ni mà ẹ ṣe gan ni mà thank you ma ẹ̀yin èèyàn mi ibi tá a máa rí délé nìní tó bá dọ̀la ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ mi bàbá wa chief imam ọ̀fà chief imam gbogbo ilẹ̀ yorùbá à ń gbé wọn bọ̀ lọ́la hmm, ẹ wá darapọ̀ mọ́ wa Life and direct bí mo ṣe ṣó ní tv náà ni mo ṣe máa ṣó wọn ẹ wá pẹ̀lú question tẹ́ bá fẹ́ béèrè wọn á tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín ẹ wá darapọ̀ mọ́ wa ẹ̀yin ọba ẹ̀yin ìjòyè kí n máa fèyí ṣe lọ èèyàn tó bá ní pé mi ní dé ìwọ ni mi ní dé bá ẹ má perí mi o because ẹni bá perí mi á òun fúnra lára ẹ̀ lá dáhùn bó o bá pè mí lọ́gànjọ́ òru àbí nọ̀sán gangan ìwọ ló dáhùn ìyàwó ẹ̀ á ọkọ ẹ̀ á gbogbo èso tó tara ẹ̀ jáde níbi tó parí sí gbogbo wọn náà máa dáhùn gbogbo iṣẹ́ tó fojú ọwọ́ ẹ̀ ṣe pátápátá ó máa parẹ́ ni á lọ sí ni nítorí wípé ẹni tó ń gbé nínú mi ó kọjá ẹni tó ń gbé nínú ayé lọ ẹ̀yin gbé agbára ẹgbẹ́ ọkàn yín àti ayé yín wọn ẹgbẹ́ lé agbára ayé àtàwọn tó ní ayé èmi gbé ayé àti ọ̀run mi gbogbo nǹkan tí mo ní níbi tí mo kéré sí tí mo fúyẹ́ sí tí mo wúwo sí mo gbé lé ọlọ́run tó ní ayé àtòun gbogbo tó wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹrú yín ọ̀bà mi ẹrú yín ọ̀bà mi wà láìtàlẹ́ ọlọ́run ọba ń gbọ́ mo fi ṣẹlẹ́rìí torí pé ọba tó ní omi àtẹ̀jẹ̀ ara mi àdàbí tí ọlọ́run bá gba ìyọ̀ǹda lọ́wọ́ yín sẹ́ẹ̀ ní ìgbà tó fẹ́ ṣẹ̀dá mi o lẹ́ṣẹ̀ lè rí gbogbo èrò ibi tẹ́ ẹ̀ pa sí mi ẹ́ á fi jẹ́ ti tèmi ṣùgbọ́n tí ọlọ́run mi ò bá ti gba ìyọ̀ǹda lọ́wọ́ yín tó dẹ̀ jẹ́ pé òun ló pè mí tí mo mọ̀ ipá pé nìkan kì í pe ní fún yàjẹ́ ọ̀rọ̀ ọmọ níṣẹ́ ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyà tí mi ò ṣá ọba tí rán ni níṣẹ́ tí rán ni lọ sójú ogun tí ṣáájú ogun dé ni òun ní owó kẹ̀mbẹ̀rẹ̀ bìjà ọba mi òkìkí ọ̀kàkà ọba mi tó lọ kọ́rin kẹsà rí ìró àlá ọgbàmùgbàmù ojú ọ̀run tí ò ṣe é gbámú ta ni ẹni náà tó lè kí ló gbé mi ó bá kó lọ sí ihò kán wẹ̀ fún ẹ kán gbé ẹ e sínú gbá gbogbo nǹkan tó bá kán fi dá lára fún ẹ wò ó òfúùtù fẹ̀tẹ̀ nǹkan ayé ni jọ̀ọ́ mo bí ọ́ ni níbi tó ti máa mọ̀ pé nǹkan ayé kan san ni gbogbo ẹ̀ òfo ni òfo lórí òfo asán lórí asán babaláwo yín tó ń fa wa gílítì tó fi ń ṣe gbẹ́kúdè ikú ti kọ́kọ́ pa gílítì ẹ ti gbàgbé ni kí babaláwo yín tó rí àwa gílítì fi ṣe gbẹ́kúdè fún yín ikú ti kọ́kọ́ pa gílítì kó tó rí fi ṣe gbẹ́kúdè bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò sí nǹkan tí dáúdà yín lè ṣe fún mi ṣùgbọ́n tẹ bá padà wá sẹ́gbẹ́ sẹ́gbẹ́ mímí náà ni ọlọ́run ò ní fún yín ṣe àìmọye àwọn èèyàn tó tún máa gbé dìde tó tún máa ju tèmi lọ ẹ lọ múra ṣùgbọ́n o gbogbo ẹnikẹ́ni ẹ̀dákẹ́dá tá a bá bí nínú obìnrin àfi abẹ gbé ọ jáde nínú obìnrin náà bá ṣú ọ bí obìnrin ó dúró lórí òkìtì ọ̀gán ọ̀ká ẹ̀sẹ̀ sókè ó gbé àfọ̀ṣẹ sẹ́nu nítorí ti tèmi ó bá àwọn ẹ̀kọ́ fẹ̀yìntì ògiri kó dúró lórí àpáta àbí kó dúró kó gbé ẹsẹ̀ lórí òkìtì ọ̀gán igbá ni àbójókòó lórí odó ni wo gbogbo nǹkan tó bá nǹkan gbé mi ní ìkùn ẹ mo ní mo gbé agbára ẹ̀mí mímọ́ ọlọ́run wọ̀ mo mi bẹ̀rù ọlọ́run mi gbúdọ̀ bẹ̀rù ènìyàn mọ́ nítorí pé ẹ̀mí mímọ́ ọlọ́run ló ń gbé inú mi ó ló sì ń dùn jáde wo má pẹ́ rí mi o má sàsí mi torí tó bá sàsí mi ajẹ́tì ajẹ́tì gbogbo ìran ẹ ajẹ́tì gbogbo iṣẹ́ tó fọwọ́ kójọ nínú ayé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ aborídèpẹ̀nù mi o torí pé mo wà nínú ibú àgbẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ Jésù Olúwa sì ṣe ẹ ló olórí. ẹ láti dára. orí ṣọ́ọ̀ ni mo wà o. mo wà lórí mo wà lórí ṣóò ṣe fẹ́ dá sí ni. mo mọ mo mọ bẹ́ẹ̀ ni o. ó yẹ bá mi dá sí ní ìṣẹ́jú méjì kan round lórí lórí fóònù lánàá ní kẹwò pé máa ara àwọn APC ni wọ́n ràn wá ni wọ́n ràn wá kó wá nìyí bó dẹ̀ ṣe gbogbo abiyamọ tó ń ràn síbẹ̀ gbogbo bóṣọ nínú ìnira tó wà báyìí bí ìnira ṣe máa bá òun náà àtàwọn ẹbí ẹ̀ àtàwọn tó ń ràn lágbára Ọlọ́run ẹni bá pọ̀ orí yín lágbára Ọlọ́run àwọn àwọn òkú ọ̀rùn tí máa yá ma. ẹ̀yin tèmi ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí ìgbà tá a bú wọn tán la sọ̀rọ̀ ó dùn wọn ẹ bá wa ṣí ẹ̀dọ́dọ̀ wọn ẹ tún bá mi ṣí èlé kan rèé àwọn yúùtù tẹni lẹ́sí yúùtù ẹ̀yin ọba ilẹ̀ yorùbá ẹ̀yin bàbá wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ yorùbá tẹ láwọn lẹ́sí yúùtù ni wọn ọ̀rẹ́dì àti ṣe nǹkan kan ṣé ti rí wọn níta torí ẹ dákẹ́ nísìn bàbá ọbásanjọ́ ọ̀nà ti ṣetán láti ṣàtúnṣe ṣé ti rí àwọn yúùtù tẹni lẹ́sí wọn ọmọ nǹkan tán fẹ́ gbogbo yín tẹ̀sí lọ ń dúró tẹ̀ sọ yín pé torí ìmọ̀ yorùbá ọ̀ṣọ̀kan nítorí ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ lẹ́sẹ̀ báyé wa jẹ́ tẹ̀sẹ̀ kó wa sínú hílà yìí lo ẹ̀yin tẹ̀ ń dúró kí ìfẹ́ kan kó wà bẹ́ẹ̀ ká sọ pé kí gbogbo èèó millions of people ká sọ yẹ́ẹ̀sì lẹ́ẹ̀kan náà tí ọ̀dẹ̀ lè ṣẹlẹ̀ láyéláyé ibà Gani Adams ti sọ pé kò sí orílẹ̀-èdè tí wọ́n lè ṣe nǹkan tí àwa tá a sọ pé a fẹ́ gba yorùbá nation kò sí orílẹ̀-èdè bó bá ṣe pọ̀ tó ayéèsì ta lè rí a lè rí twenty percent a lè rí three percent five percent ìwọ̀nba àwa tá a máa rìnrìn àjò yìí ní orúkọ jésù mo bẹ̀ ni ẹ má ṣe rẹ̀wẹ̀sì o ẹ má dúró dìgbà tí èèyàn kọ́kọ́ bá fún yín ní nǹkan báwọn bá fún yín ní nǹkan mo ní ká ẹ ṣe ti yín bẹ́ẹ̀ ni òní ilẹ̀ á da yín láre ẹ̀mí yóò ní sọnù síbẹ̀ ẹ̀mí ìyàwó ìyàwó yóò ní sọnù ẹ̀mí ọkọ yóò ní sọnù ẹ̀mí yín náà ní sọnù gbogbo tẹ gbójúlé tẹ gbọ́kàntẹ̀ lórúkọ Jésù kò ní sọnù mọ́ yín lára gbogbo ẹ̀yin tẹ dìde yálà tẹ ń ṣe lábẹ́ àbí tàwa tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ ń ṣe káàkiri tẹ ń bá wa gbé sókè ẹ̀mí yóò ní sọnù àwọn nífẹ̀ẹ́ jẹ yín àti tèmi àwọn nífi pa ilẹ̀ Yorùbá mọ́ Yorùbá nation is the only answer. Yes, it's the only answer.